ṣé bí ọ̀pá wọn ni ó yẹ kí méjì tó kù gan kọ́ lọ sábàṣá. ó yàtọ̀ sí gbogbo àwọn ọmọ tá a gbà síbi tó yẹ pé tó bá gbé búrẹ́dì lọ báyìí wọn wàá máa sọ kátakátá wọn máa sọ̀rọ̀ jàgàjàgà lẹ́nu wọn ò ní kówó délé èyí ọjà wọn ò ní gbé dáadáa wàá mú wọn bó bá ti gbé lọ báyìí ọwọ́ kan lọ́ọ́ ta tán. oní tèmi ń kọ́. Ah! ẹrù yìí ìkiri tí a ní owó ti yín. Ah! Ah! ó ti ó fowó méje eléyìí tó kù yìí sí. àyùsà wà ń bẹ ń gbà wọn jẹ wọn ò jẹ́ ni èmi nítorí wàhálà lápò ara mi ni. ìwé òwe yorùbá lábẹ́ ẹ̀họ́ ọmọ tó bá mówó délé nìyẹn oyin kò ń ṣe ìyá nìkan o ọmọ tó bá mówó délé ọ̀gá oyin ọ̀gá ò gbà mọ́ra ọ̀gá ò jẹ́ kó ṣoríire. ẹ má fi tèmi wé orí owó lórí tèmi yìí ah, bí mo kiri omi ń wọ́ta. ẹ jẹ fún mi rice. rice o ní twenty naira ni. ẹran ńkọ́. à èmi ò ń jẹ ẹran o. ṣé kẹsàn-án kòkòrò mú yín. à èmi ò lówó ẹran. ẹ bá a mú síbi wa. sọ̀rọ̀ mú Hum. yẹn. lẹ́sẹ̀lẹ̀. èmi ò wo yìí. ọ̀rọ̀ mi náà fẹ́ẹ́ jẹun ló ń jẹ ni. èmi wo gbogbo gbogbo ayé tẹ̀ ń jẹ yìí gan-an ṣé kò tó kí ẹ̀ ń wòran. bí ayé wo. bẹ́ẹ̀ ṣe ń pa búrẹ́dì àti ìrẹsì papọ̀ ni. ọ̀rọ̀ ayé tí wọ́n ló ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ojú yín yìí ó dàbí ojú ẹni mímọ̀ níbo ní Mùṣin ní Taiwo street ó dàbí pé mo máa ń rí yín níbi bakery tó wà ládùúgbò wa yẹn bakery àwọn ọ̀dọ́ mi nù ó kò sí problem. nǹkan tí mo jẹ ń wò ni pé mi mọ̀ bóyá ẹ lè bá mi wáṣẹ́ sí ọ̀dọ̀ yín kí lè má bá yín ṣiṣẹ́. báyọ̀ lọ́wọ́ á rí mi. ẹ ṣe sà bí a ti má lè máa ṣiṣẹ́ búrẹ́dì yẹn èmi náà lè máa jẹ irú ayé ńláńlá ayé tẹ̀ ń jẹ yìí tìlú ẹ̀kọ́. bàbá mi bẹ́ẹ̀ kiri ọ̀dà. àti pé sà ṣé ẹ máa bá mi san oúnjẹ tèmi mọ́ ti tọ̀dọ̀ tiyín. sáwọn oúnjẹ. twenty naira náà kúkú ni màá san fúnra mi ẹ ṣe ẹ ṣe sà ẹ ṣe sà bọ̀ màá rí yín lọ́la sà. ọ̀gá ọ̀gá ṣáàkiri ah, ah, ah, ẹ kúrẹ́ sà. Eh, Sakiru bó níbi tó lọ. Eh, mo ti gba booking ìyá wọn kódà mo jẹ́ kó yé wọn pé aago mẹ́rin ọjà wa ó ti délẹ̀ pé káwọn gbọ̀jà ń bò mí. ó ti rà ọjà kan ti fẹ́ rẹ́dí tán. ọ̀gá eh, àyíǹde rè ẹ̀wọ̀n ah, àdúgbò mi ni wàá rí mi wá ní òun fẹ́ràn ọṣẹ búrẹ́dì wa wọn á ní tò akọ̀wé lèmi ọ̀gá wà ní bẹ́kìrì pé kó wá yọjú sí ọ̀gá ó tún wá sọ fún mi ó ní kò sí ẹ tó mò ń o. ẹ àyà mi padà wá gbowó wá gbowó nígbà tí wọn kọ ni ẹ ọ̀rẹ́ rẹ o àyèdè rẹ o ọmọ àdúgbò gbogbo àwọn ọmọ tó ń ṣe kálíbà káàkiri street tó máa ń fún wa ní àpòwé pé ká fi owó sínú ẹ ní ní ọmọ pé iṣẹ́ ló fẹ́ ṣe. ṣé wàá nípa abayọ tó sọ tó jẹ mí ni pé ó lóun lè kiri ọjà. ó lè kiri ọjà. mo lè kiri dáadáa. ẹ máa pẹ̀lú owó búrẹ́dì. ah máa rù. o ti ríṣẹ́. torí pé orúkọ tó ń jẹ́ àyèdè yìí ó jẹ́ orúkọ tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ gan torí gbogbo àwọn àyèdè tí mo mọ̀ èèyàn gidi ni wọ́n àyèdè musiliu olúwàmọ̀ òṣòdì àyèdè gidi ni barista àyèdè gidi ni ṣé wàá rí wàsíwọ̀ olùmọ̀ṣá àyèdè ẹ̀ ah, tó bá ń kọrin báyìí mo máa nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ni àyèdè ooo wá sí o àyìndé o wá sí o àyìndé o ah, ah. mo nífẹ̀ẹ́ sí àwọn àyìndé gbogbo iṣẹ́ ló wà ní rules and regulations ti gbogbo tiwọn òfin náà wà bí alákọ̀ọ́kọ́ o gbọ́dọ̀ jí búrẹ́dì o. mi ni jí. máa jí fúláwà bú o. máa mi ni bú fúláwà. èyí tó wá jẹ́ kókó inú ẹ̀ tó bá kiri ọjà lọ báyìí tó bá máa ń padà bọ̀ báyìí ojú tèmi á ti máa lè ìwọ gbọ́dọ̀ máa mú ẹ̀rín bọ̀ ẹ̀rín yẹn tó máa jẹ́ kí ojú tèmi náà kó túká òun ni owó kówó pé ni. àwọn owó yẹn á máa pè lóòrèkóòrè owó yẹn á pè. ọmọ ju pátì lọ pátì yẹn náà ló máa ń ṣe níbi ọmọ ju pátì lọ. ó wọnú mi lò. mi ní lè lọ sí pátì yẹn mọ́ kí ló ṣẹlẹ̀ n fẹ́ jẹ bread náà ó ní bread ló ń bọ̀ yẹn náà. ó ń yọ bàmà. Oh, ó bọ́dọ̀ ní bread kí ni. ẹ ká sọ ma. ṣé wàá òkè ṣé ń ta ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ sí bread yẹn ṣé tó bá tó bá sọ bread yẹn ó wájà mi ò ṣọ́ra ẹ o bébí ló ṣẹlẹ̀ Oh, oh, Oh, ọgbà ọgbà ọgbà tó ọgbà tó ọgbà tó kí ni problem tó ní náà àwọn kò ní bread ọkùn ṣe wà òkè tó bá tẹ máa jẹ bread ó jẹ bread gidi underground bread What about ò Oh, ó ti wá jẹ agége bread and this dirty thing ló tún wá fẹ́ bread lọ́wọ́ ẹ̀. excuse me. ṣe fẹ́ gbọ́ bread agége wọ́n Once I'm in London once I'm tà lamẹ́ríkà so tell me ṣé bí wàá wọnú ilé wa ní kọ́mọ́ bẹ̀rẹ̀ harvest bread bírèdì gidi nìyẹn ó ṣe kí burúkú tó àmọ́ àtijọ́ àtijọ́ ló ti ń gbé kiri náà ugo lè sọ̀rọ̀ olóṣì lélẹ̀ yìí wútúwò nǹkan òun náà tún ṣàtòǹtò lórí burúkú àtúntò lórí burúkú ò ló ṣe ẹ́. ṣé òkè. ẹ má bínú sí nǹkan táwọn ọ̀rẹ́ mi sọ yẹn ṣe gbọ́ èlò lówó yín náà ẹ ẹ jọ ẹ kọ orin tẹ máa ń kọ yẹn kọ fún mi. asento brẹ. o ti di jajaja. o ń yọ bọ́tà. jóná jóná tí lè ṣe kókó tí kò tó ń ṣe ọmọ òṣì báyìí. o ń yọ bọ́tà. jajaja. o kó bá máa kú. jọ́sìn fi kí ló dé náà kí ló dé. ó yá ó yá ẹgbẹ́ tẹ kó ṣì kẹ́ lọ́jọ́ ó yọ mí lè o. ó máa ma yọ ní. ó wọ́n tún ó yà gbégbégbé kó tó máa sọ̀rọ̀ káwọn olóṣì tó da tán sí excuse me wọ́n bá jẹ́ kí n má wá wà Ejo, ẹ jọ ẹ jẹ́ kí n. ni manager bí. bẹ́ẹ̀ni àwa lọ́lọ́run jogún bíbú láìsí ìgbéraga ń bẹ. ẹ Ejo, mo ní sọmọ lórúkọ láàárọ̀ yìí ni mo wá need be fifty loaves of bread mi mọ̀ bóyá ẹ lè sáré bá mi ṣe. tó bá yẹ pé fifty lẹ́yìn ìdí kò sí ìṣòro kò sí ètò ẹ̀fẹ́ bíi tí àwa ò ní fún yín. ẹ jọ bíi aago mẹ́wàá sí aago mẹ́wàá bọ̀ ni màá fẹ́ lò. tó bá jẹ́ gbígbóná fresh one le fe bí aago mẹ́wàá àbọ̀ yẹn gan-an ló máa jáde. ẹ á wá bí èlò mẹ́rin sà. ẹ two thousand five hundred ni ó dà tẹ bá sì fẹ́ ju bẹ́ẹ̀ náà lọ kò sí ṣòro. so tí n bá máa nídìí sí tí wọ́n bá ń bọ̀ máa fún kún sí fún wọn ṣóyè ń ẹ sọ mi ẹ sọ mi. ẹ wo ẹ̀yin rán ẹni pẹ́fẹ́ rán wa yẹn bàjẹ́ one fifty bàjẹ́ two hundred ilẹ̀ fẹ́ wọ́n á ti bá yín ṣe sílẹ̀. ẹ ṣe gan sa. bẹ́ẹ̀kì ẹ sọ mi sẹ́ẹ̀ àìsà pásítọ̀ ẹ̀yin ẹ̀sọ̀ mi ẹ̀dá ọ̀run wọ́n dáàdì yín ẹ̀sọ̀ mi ẹ̀jọ̀ ń tẹ̀lé lọ. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ọ̀rọ̀ àti kọ́lá yìí o ẹ̀rọ ẹ̀dá gbọ́ ẹ̀nu o. ẹ̀yin náà bẹ̀rẹ̀ àbẹ́sì ẹ̀yin ló dùn rà bọ́tà má wà ń bẹ̀. ọ̀gbọ́n àjọ yagunná sagunná wà pọ̀ ẹ̀jọ̀ ẹ ṣe. ọ̀gá ọlọ́run jẹ́rọ ọjà tó kù bàbá gbé ìdẹ́ ìdáhùn wọ́n ní alẹ́ ni ọlọ́mọdé tó mọ̀ pé olóòrùn alẹ́ mo tó mọ̀ pé iṣẹ́ pọ̀ mọ́ sí àti ṣé ó ṣẹ́ni àti bẹ́ẹ̀ ti sọ̀nà mi. ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ ẹ̀ wá ní kí amọ̀rùwá níjọ́ mo ti ń gbé ọpọ́n wálé ẹ̀ sọ̀rọ̀ òyìn tó wá mẹ́ ẹ̀ ṣé kí n mọ̀ ṣẹ́ ni. à àyìndé. àbákọ̀jì. àyìndọ́gọ̀ bóò ni. à wọ́n ti bá a yàn. ọpọ́ lomúdé yìí. kí orí àbàjẹ́ ni ló ṣe ń hàn níbi ọ̀bọ jimaliu wa wa. ìwọ gbọ́gbọ́ wọlé mi pé búrẹ́dì ti ládàá òkọ́ mi. ọgbọ́n wo ló ń ta sí tí búrẹ́dì tiẹ̀ fi ń tán ṣé kéde pọ̀ ti bu nǹkan lù mí ọmọ ìpínlẹ̀ mi ni bá búrẹ́dì lọ tẹ́lẹ̀ ọpọ́n mọ́ ní ìsìn ìwọ ló gbé búrẹ́dì lọ pọ́n bọ̀ kí já mi sí i dọ́njá sì ni ọjà mi sí kí lòun ṣe. bàbá kan jẹ́ mi ò dọ́gbọ́n kan sí mi ò dọ́gbọ́n kan jẹ́ mi ò mọ nǹkan tẹ́ ń sọ. o ṣe nǹkan o ṣe à búrẹ́dì tán tán mi tán kọ́dà bọ́tà orí ẹ̀gẹ́ wọn ọ̀la ẹnì kankan kó pè mí mo fẹ́ lá bọ́tà kò sí débi kó wọ́n jẹ búrẹ́dì àwọn náà sì lọ ọ̀tá òfin bọ́tà sí o sì tún gbé bọ̀ ọgbọ́ pọ́n bọ̀ kí ló bá yà wọn fi ta bọ́tà sí mo fi bọ́tà sí lórí ṣé tùmọ̀ pọ́tì sí ni láti sàwúsà. sẹ́yìn ò mọ̀ pé ìpolówó làgùn mò wò ni tẹ bá gbé búrẹ́dì lọ tọ́gà bá ti wulẹ̀ yín lórí báyìí tẹ́tí lọ tẹ́tí fèsì ọ̀nà géètì ẹ kàn lọ súwà ni ẹ ṣe polówó kankan rí ó yá báwo lẹ ṣe ń polówó búrẹ́dì. ìpolówó ah, bò èmi ìpolówó èmi ẹ̀ ti rí búrẹ́dì wọ́n ti rí bọ́tà ní ẹ̀jẹ̀ kí n wò búrẹ́dì wọ́n tún pariwo bíi fẹ́ńdọ̀. sẹ́yìn nìkan lẹ́ ń ta búrẹ́dì ẹ mọ iye èèyàn tó ń ta búrẹ́dì ní gbogbo Èkó yìí so báwo tẹ́ ẹ bá polówó báwo náà ìrẹ́mọ̀ ẹ̀kẹ́ búrẹ́dì ti ń dájú tàwọn tó kù lọ tẹ́bá ti ń gbọ́ asonto bread fine bread olabama owọ́nù milo seven bread táwọn èèyàn bá ti rí mi báyìí kí mò ń bọ̀ wàá gbọ́ asonto bread bàbá mi mu bàbá mi mu bá ṣe ń gbà nìyẹn kí tó wọlé báyìí bẹ́ẹ̀ni bá tọ́. gbogbo tó ń pariwo láyé tó ń fi kẹ̀mí àwọn àyèdè tó kù ọ̀dà àkọ́bí náà fi polówó kún gbà náà. máa ti gbé búrẹ́dì lù nísìnyí tí bá lọ asonto bread water bread baba bread ẹ kí o jẹ wẹrẹ wẹrẹ wẹrẹ wẹrẹ. vamos bread. ọ̀dà kò burú. amagoji èmi fẹ́ lọ jẹun. ọ̀dà ọ̀dà ọ̀dà. nígbà tó ní talariwo yìí náà. ẹ kìlẹ̀ ni. a fariwo kún. ẹ kìlẹ̀ ni. ọ̀gá ẹ bọ́ sẹ́wọ́n agbẹ́rù fún ọjà pariwo. ó wọ̀ ọ́ bẹ́ẹ̀ ó wọ̀ ọtí ó tún wọ̀ bọ́ọ̀tà tó tó bẹ́ẹ̀. so so bread ó wọ ọtí ó tún wọ ọba mà ó wọ ọba tà ó tún wọ ẹwà gàìn ó Sonto bread ó bẹ̀ wá gẹ̀yìn. ohun yìí wá ń há bọ̀ báyìí láì mọ ọ̀rọ̀ wá sí láì sì mọ jáná sí lórí búrẹ́dì tí èsì sí ọlọ́run sí ayé ni o. <coughs> Sonto bread <coughs> n ò lè akú báyìí wọn fi àtàgbá ìṣòro sí ni wọn bá kọ tí wọn jẹ búrẹ́dì <coughs> ẹnì kan ò lè pa mí ah, ẹ wò ó ah, èyí tí a wá jẹ ṣé kí n wá kú ni ẹnìkan ò lè pa mí gbogbo tí ń jàsọ̀ tó pátápátá ọgbọ́n rẹ̀ mọ̀ dáyì kí n ni èyí àní wọn fẹ́ wà gẹ̀rẹ́ èmi ń tẹ̀ gẹ̀yìn ni àní ẹja bá má dà bá mo gbé lórí àwa wí yóò mọ̀ lọ yóò mọ̀ yóò gbé búrẹ́dì yóò mọ̀ pọ́n bọ̀ ọwọ́ àní ta nǹkan ta náà ni mi ò pé ní mo fẹ́ ta sí o ariwo o

gbogbo ẹ̀wọ̀n iṣó ni là. ṣé wọ́n bọ̀ ó ti kú ọlọ́rọ̀ ti ti tà kan bí aláwùsá kàmọ́lì onífísùnrajù wàá lómi fàtíà òbí jẹ́ bọ́sọ̀jọ́ mi mẹ́rọ mélòó mélòó la máa pín. mélòó mélòó la máa pín. èèyàn alábí Pasuma ṣó ti yí ẹ ṣó mọ̀ pé mo máa ń ṣèpò lóṣòrélè ọṣọ ọpẹ ṣàràmù tẹ lójú ẹ ọbí yín re wẹlé ẹ ṣorélè ọjọ elédùnmarè ń gbọ́ gbagigbagi lórúkọ ẹ ọmọ tó bá ṣe fún àgbà wẹlé yìí lánìí o mísìn tí bá dà pọ̀ ọbí yín re àgùwò kírákíjò gbàdébù yìí. onílé dúró gbogbo súnkẹrẹ fàkẹrẹ tí gángan bá máa ta máa ń tira wọn bí bàbí ẹni fẹ́ gba físà ní ẹmbàsì kò sí yẹn ṣé boko haram ti dẹ́rù bàyín ni àbẹ́wò. o má dà mí lóhùn jàre àwọn ọmọ ayé náà ti gọbọ ọjọ́ kan ló lọ dé eré àì ló sọ pé òun fẹ́ máa ká àwọn èèyàn káàkiri bọ́n fi bẹ̀rẹ̀ ògùn tí jẹ́ ọ̀dọ̀ tèmi o ní tẹ́rítìrì mi hàn bíire. ọlọ́pàá tó fẹ́ kú ni ó dà sọ fún pé ládùúgbò tó bí mi sí tí mo ti dàgbà tí mo ti ṣe fine tí mo ti ṣe big tí mo ti ah, tẹ̀wọ̀n mọ́lẹ̀ sọ fún pé ikú ni mí àrùn ni mí ọmọ tí bá fẹ́ pa ni máa pa ọmọ tí bá fẹ́ kárùn gbédè òní máa ń gbédè ìyá ẹ̀ tó bá ṣe wèrè àbáláyé di ọmọ fún ó dáa ọmọ bó ṣe ń lọ èmi dẹ́gbẹ́ kò sẹ́ni fọ́ọ̀sì mi ò lè dì pẹ̀lú ẹ̀ mo dọ́jọ́ ta mo dọ́lọ́pàá kúnlẹ̀ kó yà ẹ́ kúnlẹ̀ àwọn pimẹ́ sàdébẹ̀ wọn ní filẹ̀ tuwálé bàbá ẹ filẹ̀ mo ní kó máa lọ mo wá ní cantonment lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo wọn sọ fún mi pé ẹ gbé sókè tuwálé tuwálà mo ní ẹgbẹ́ wálẹ̀ ṣé mi lóye ọlọ́pàá kan fẹ́ wá dẹ́rùbà ó dáa jẹ́ kó yé torí kó nílé gbọ́ la ṣe máa sọ létí ọmọ ẹ̀ ó dàbí pé ilá onírè wọn ti ń ga ó ti ń ga ó ti ń ga kọjá onírè tiwa lọ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sọ fọ́jọ́ yẹn pé mo ní tí bá gbọ́jọ́ ta ẹ jẹ́ kó yà dànù kó gba yàbá lọ tó bá pàdé mi lóṣòdì ẹni kó gba my twelve lọ because bá rí màá sọ ẹ̀rọ ẹ̀dẹ́rùn ògùn màsáré fẹ̀yìn ẹ̀ gbólẹ̀ èmi crack tí bá ti ń kín ìyàbá ìyàwó ló ń kín oorun nínú tó bá gbé lọ́wọ́ ojú mi ò máa ná polo ọmọ èmi tó ń pé má jẹ́ sọ̀rọ̀ jù ó mọ nǹkan tó ṣẹlẹ̀ inú ti ń bí mi ìyá ẹ̀ pé kó bá dúró tó bá rí mi o. crack eh, eh. ìyá àwọn ọjọ́ máa ṣe bọ̀bọ̀ yìí náà kí ló máa ṣe náà. kì í dẹ̀ máa dàlú ẹrú. ibẹ̀ ni ọjọ́ ò ní wá bí. gbogbo nǹkan tó sọ ẹ kékeré ni ọlọ́pàá ọjọ́ nínú ọgbà ló gọ́ọ̀kì yìí tá a sì ń rewé fà kò sọ́lọ́pàá tí ò mọ̀ wá wọ́n lé wa bá. gbàgbé ẹnu náà tà tó bá pé wa wọn ní pè lọ. wẹ́ẹ́ kò sí wéèrè eh, ọkàn mi balẹ̀ lórí ẹ̀ ṣé bó ṣe wù ẹ́ ó ti yí ẹ display èèyàn mẹ́sì náà ni ẹ bóyá jẹ́ yẹn èmi sọ fún wọn ọ̀ pire kò lè bá a dá ṣàpàkùrù mọ́. toronto. Ah! Ah! ó wọ ah! ilẹ̀ ilẹ̀ níbẹ̀ ní tọ́lọ́jẹ́ sóòtù wà bẹ́ẹ̀ o. sóòtù ó gbé. níbẹ̀ ní tọ́lọ́jẹ́ wà bẹ́ẹ̀ o. sóòtù jọ lóyà sóòtù. mi lọ bẹ. ẹ bá mi mẹ́rin bẹ́ẹ̀. ibẹ̀ jẹ́ rí ọjọ́ bí oro. ó ra mẹ́jọ lé nìyí. Ah, ìtọ́ ni náà tí bára mẹ́jọ lé ní ẹ̀tẹ́ lòdì nìyẹn ẹ̀tẹ́ ó máa máa lòdì báyìí lòdì lòdì lòdì ó lè lọ bọ́ sí èyí ọmọ máa jẹ nǹkan mi èyí ṣáà ni máa jẹ búrẹ́dì nìkan àjẹ ráìsì àtúnfi ẹ̀wà sígbà mi tí sẹ́fún gan bá yọ ìyá tó. sọ́tò sọ́tò àlílẹ̀ sọ́tò sọ́tò ó sọ ẹ ẹ ẹ bóyá ó wà bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ jọ. sórí bàbá àdìyíbá ilé iṣẹ́ ni. àsọtọ̀ yẹn ni. kì í gan bí ti yàrá padà. wo wo wo jẹ́ tiẹ̀ wá sọ òótọ́ ọ̀bẹ fún ẹ mo ń ṣe búrẹ́dì gangan mo kó jẹ. búrẹ́dì bíi tiẹ̀ wọ́n fi tọ́ tiẹ̀ ti ń ṣe. ọrùn ni. ọlọ tí o bá jẹ bàbá bó jẹ́ tí lè yan fi kú bó dẹ̀ jẹ́ ẹ̀wà lè yan fi kú tó bá ṣe jẹ́ tán báyìí wàá máa já sòǹtò ni wàá máa já sòǹtò sí bàtà. sọ́tò sòǹtò sọ́tò sòǹtò ṣé o gẹ̀ẹ́tẹ̀ o gẹ̀ẹ́tẹ̀ ó wà lẹ̀ ó wà lẹ̀ kò ṣe lọ kábọ̀ lé ní. owó yìí ń wà kò ṣe ṣàmúlò owó yìí ń wà owó yìí ń wà dọ́dà wà pọ̀ rùn. tóńtò kó pọ́tì tó sí ọmọ sókè báyìí ni ó ọba tí ń fara yọmọ kan tó tó tó ọmọ fẹnu sẹ. tóńtò sóòdù bẹ́ẹ̀. ó lábàbà. ó lábàtà. ó bọ̀dù nínú. sóòdù bẹ́ẹ̀. sóòdù bẹ́ẹ̀. sóòdù bẹ́ẹ̀. ẹbí tí ẹ wá gẹ̀ lọ́wọ́ kó. àsọ̀tò ah. àsọ̀tò. Ah. ọmọ eré. àsọ̀tò bẹ́ẹ̀. ẹ̀yin èèwọ̀ láàárọ̀ yìí ni ẹ kudu bíi kiri mélòó lẹ fẹ́ tó tó bẹ̀rẹ̀. ọjọ́ ìjẹ́ méjì ẹ̀kọ́ nínú ọ ìwọ náà lọ́ọ̀tọ́ mi ní lónìí àbọ̀ ọ̀dọ́ wa. ẹ má gbọ́dọ̀ má gbọ́dọ̀ má má gbọ́dọ̀ ọ̀hún. èmi ní yà ń pa ẹ̀mí ẹ̀. ọkùnrin ọ̀hún ọkùnrin ọ̀hún ayọ́ka tiẹ̀. lóńtò lọ́jọ́ lóńtò. àtúntò. àtúntò. àtúntò. bóòni. bàbá ọ̀. àtúntò tó tẹ ẹ méjì ọ̀dà bọ̀ ìbọn síbẹ̀ wọ́n ti yẹ ah ó da fún fún ọ̀gá ìwọ gan tó kó lọ ìwọ kó lọ lálọ́nu ìwọ gidi wọ̀ gan wà láyò láì má kó mi kan. àgbo òde pé mo dáwọ́ dúró ni òde o. èmi ò rí wẹ́rẹ́ rí o kọ́ ọmọ jágbe máa ń kọ́sọ́mà kí wọ́n sì tún máa fi tẹ̀yìn tẹ̀yìn ra búrẹ́dì lọ wa. olówó làgùn mu o. ọsọ bẹ́ẹ̀ o ọsọ bẹ́ẹ̀ o. òun rè kí lélẹ́yìí èló eléyìí ah four thousand n kò three thousand yìí fún ọ̀gá ilé ọjà tèmi. àbí. three thousand kìíní gbogbo ẹ̀yin lẹ́ni eh? tábà dé bakery mi á lọ fọ́gà ló. Ah! n ta bẹ́ẹ̀ ni ikú ni o. lọ́la hmm? a máa tà láàárọ̀ ah. a tà lálẹ́. Ah, ẹ báyìí mọ́ta bẹ́ẹ̀ ni o ní jẹun ọmọ n ta bẹ́ẹ̀ ni ikú ni. ó ṣe máa jẹ́ ni tẹ bá ti gbọ́ àsonto bẹ́ẹ̀ <laughs> à ń tajà lọ nìyẹn. Àkànjí. Baba kan. Ah, <laughs> má kó baba kan jì mọ́ àyìndí àyìndí ni báyìí abẹ́ ni ojú ti gé fọ́ o àjọ máa jọ ni lọ́sẹ̀ tá a wà yìí títà ní búrẹ́dì yìí máa tẹ̀lé òní bí ajá. ṣé èmi ò sọ fún yín ìpolówó làgùn mo wò. ọ bẹ́ẹ̀ oya tó bá ti dọ̀la ẹ tètè jíde bakery ah. tẹ bá jíde bakery a gbé tààrọ̀ a tún gbé talẹ́ a lọ sí street kejì asonto bread asonto asonto bread sa sa sa wa sa sa sa. Wow. wa lápapọ̀ o. Àdúgbò wa o. Ẹ wo ìjókòó mi ò fún everybody ni mo fún ní mẹ́mù. ẹ wo adúrú ilé tó wà ládùúgbò ẹ wo iye àwọn èèyàn tó wà ń bẹ̀ sẹ́yìn pé a ti ń fà sẹ́yìn díẹ̀díẹ̀ ẹ ó tiẹ̀ da àwa tá a wà ń bí náà a lè bá àwọn tí ò wá a lè bá wọn sọ̀rọ̀ tá a bá délé. iṣu ta lè fẹ́ ta ta fẹ́ ta ta fẹ́ wò lé nìyí ó jẹ́ nǹkan tó lágbára gidi gan pàápàá jù lórí lórí àtò ètò ààbò ní a gbọ́dọ̀ ní ètò ààbò tó gbópọn ládùúgbò ẹ wo gbogbo ojú tó tún wọnú àdúgbò wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mọ báwọn ọmọ wa bọ́ rìn a mọ àwa ara wa àwa tá a wà ládùúgbò a mọ ara wa dáadáa wọ́n kàn ń rìn káàkiri wọ́n fi arí ìṣẹ́tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi kíní sétí wọ́n mọ káàkiri àdúgbò ẹ wo olè tó ń jà wá láìpẹ́ yìí ni wọ́n lọ fọ́ ṣọ́ọ̀bù bàbá oníbàbà bàbá yẹn lóòótọ́ ń kó lọ ìlú àwọn ń sìn ilé onílé wọn ń lọ ọbẹ̀ lẹ́gbọ̀ọ́ bí ilé kan bẹ̀yẹn ní ìsìn tí àti ìkọ́ tán wọ́n ń réèpù àwọn èèyàn ń bẹ̀ àdẹ̀ ní ààbò tó gbópọn ni torí náà gbogbo eléyìí la gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ mọ bí a ṣe máa wá àwọn ọdẹ tá a máa kó wọn jọ àwọn ọdẹ yìí ni wọ́n á máa ṣe gbogbo bẹ́ẹ̀ á dẹ̀ yọ kọmitì tó máa ma bójútó àwọn ọdẹ wọ̀nyí gbogbo eléyìí la fẹ́ ṣe lẹ́nìí tí a jọrọ yìí torí náà nǹkan bí a ṣe máa ṣe ètò yìí òun la wá fún báyìí. excuse me observation orúkọ mi ni ex-soja ikú jẹ́ ń bẹ̀ wọ́n àyìnlá alámàlà barak ni mo ti serve lábẹ́òkúta. ẹ jọ sà ó dàbẹ́ ẹni pé ẹsẹ̀ kó dé àdúgbò yìí láìpẹ́ yìí. mo ṣe kó ni mo ṣe kó àdúgbò yìí ni ilé mi ni páànù ẹ̀ wọn ò tí ì yẹn tó half half half completed. ẹ àwọn ọlọ́run á yín parí ẹ̀. gbogbo àwọn tó ti kọ́lé síbí àti ẹ̀yin olórí ilẹ̀ cost gbogbo irú eléyìí rúnú process sọ pé àwọn ọmọ kan wọ́n ń wọlé àwọn àjòjì wọlé ẹ̀mọ́ yẹn you must know everybody cooperation ẹ̀ dẹ̀ need ní gbogbo landlord corporation la need so that we can be united ẹ wo for example gbogbo wa need láti níbọn. ìbọn. ah ìbọn ní landlord association. èmi níbọn ẹ jẹ́ ń ṣe àpẹẹrẹ kan ọmọ kan ò lè tàṣe àgẹ̀rẹ̀ ń bi ilé mi lálẹ́ ó ní time tọmọ kan lè wà bí eré ọ̀dọ̀ mi for example kírun yín rán first born yín first born yín kẹrin wá sílé mi lálẹ́ màá ti pa. Ah. Oh, oh, má kọ ìyẹn sílẹ̀ má kọ lẹ̀ wọ́n kàn fi ṣe àjàtà ni lọ́dọ̀ àjàtà. mo kàn fi ṣe àkàjúwe ọ̀rọ̀ ni I don't tolerate nonsense. ẹ jẹ́ ká cooperate ká dẹ̀ mọ̀ pa fẹ́ ṣe nǹkan. I love this city. for that. ọ̀rọ̀ ni wọ́n sọ ìkàlẹ̀ yẹn. inú wa dùn pé ẹ wá àwọn èèyàn tó máa fọ àdúgbò yìí mọ́ tó máa jẹ́ kó dáa inú mi dùn pé wọ́n ti ń dé báyìí. gẹ́gẹ́ bí àwọn ọlọ́dẹ tá a máa gbà yẹn ẹ wá wo géètì wa tá à ń sí ilẹ̀ yẹn òun ló fa gbogbo wàhálà tó dé bá wa yìí láti èní ìlọ ó ti di àṣẹ ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ géètì yẹn a máa máa tì ní aago mẹ́wàá lálẹ́ ten o'clock ten pm la máa máa tì wọ́n á dẹ̀ máa sí ní seven thirty ọjọ́ mi gan-an wọ́n máa máa sí ní eight am. excuse me sir ìyẹn ò lówó ọkọ̀ ẹ mọ̀ pé bank ni mo ti ń ṣiṣẹ́ àti mo gbọ́dọ̀ fi lélẹ̀ anything for five thirty ẹ wá ní seven kò lè possible sir ah and hold up gbogbo ẹ̀ traffic lóríṣiríṣi lọ́nà kí n tó délé eleven máa ń lù bá mi lọ́nà náà. excuse me if you know that your work is disturbing go and resign. kí ló resign. wo madam ẹ jókòó ẹ̀yin nìkan kọ́ lẹ́sẹ̀ sẹ́ńsì sẹ́ńbàkì ẹnikẹ́ni tó bá mọ̀ pé kò bá tẹ̀ lọ́rùn kó kúrò ládùúgbò yìí ó tètè gan kókó lè rẹ̀ kú òbí ò bá wọ̀ torí bá a ṣe máa tẹ nìyẹn o ẹ̀kọ́ sílẹ̀. sá ẹ̀hẹ́ mà. irú àwa àyálọ́jà tó yẹ pé a máa ń jí lọ sọ́dà ní jàjíjàjí tí àbáyètè jí lọ a ní bá ọjà gidi ta fẹ́ rà mọ́tò dẹ̀kẹ̀ ni ó tún máa jẹ́ ká late. ìyálọ́jà tá a rí irú ẹ̀ rí ẹ wo ẹ má dáwọ́ lọ́lẹ́ o ẹ pààrọ̀ ọjà tẹ́ ẹ máa ń lo ẹtí tẹ́ ẹ ti lọ rajà ẹ pààrọ̀ ọbẹ̀ ẹ tẹ́ ọjà ní sẹ́gbọ́. please point of correction ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ ìjọba tó máa jáde ní five thirty tó máa fẹ́ wọlé ní ten ẹ mọ gúúsù tó wà ní kọ̀tún yìí ni ẹ jọ èmi ò lè ṣe aṣíwájú àwọn ọlọ́dẹ kankan ẹ máa tún òfin ṣe ni. àwa àwọn ẹlòmíì tí ó ti kò sí wàhálà ń bẹ ṣé wọn tó ń dúró náà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ yìí náà lọ́ọ́ ṣe lórí ọlọ́dẹ pásálìtì ni mo ṣe tí mo ní kọ́ ọ̀tọ́ ọlọ́dẹ. I think this is the right time to start using the gun so that we can kill everybody that is not ready to cooperate. Eh! ètò ìwúre àwọn tí ó fọ̀lú ìmọ̀ràn àwọn ni wọ́n ti ń tori yìí torí náà kò kò sí wàhálà èmi ni màá wá rí yín ẹ eh, tàbí kẹ́yìn wá rí eh, a ti sọ́hun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ti máa wà o cha cha cha wà sa wà wọn à lè ṣe ti gbọ́rọ̀ ọkù ìbọn dé sa cha wà wà wà. ayé ẹ wò ọ̀rọ̀ yẹn ló bí small thing o. bùrá yẹn gara gan-an ọlọ́run àti mo ìjókòó tí mo ń wọ̀ ṣé wọ́n kàn já bọ́ọ̀lù ni wọ́n dún bíi wúvà wọ́n ń pariwo pé àwọn kan ń fọ́ ṣọ́ọ̀bù wọ́n ń já ṣọ́ọ̀bù wọ́n máa ma fi àárín ìsètí wọ́n ń fagbó oríṣiríṣi wà bàjẹ́ ló wà lọ́wọ́ kò sí nǹkan tó sọ tán pé ó da oríṣiríṣi òfin pọ̀ táwọn fẹ́ ṣe nǹkan gan mọ́ àgbẹ̀ ah, kí ló ń ṣàwọn eléyìí ah, àdúgbò tí bàbá tèmi gangan kọ́lé sí ok ká ní kí wá ṣe pé pọpsi mi nílé ń bẹ̀ gan tí mo láǹfààní àti máa attend irú meeting yẹn kí làmọ̀ tí wọ́n lè máa plan fún yàn wọ́n sọ pé ah, nílé ìrìn bó ṣe wà nù street tó jẹ́ pé bẹ́ẹ̀ lọ bá wa sí táwa grow sí i wọ́n wọ́n people yẹn pé kí ló ń ṣe wọ́n ṣe wọ́n mọ̀ pé orú mú mi ò sí lọ́rùn i swear to god kò sí ọyẹ level wọ́n gbígbà tó ń fi kú ṣeré ni ogun náà sóyè bí o. Hey guys ẹ mọ̀ kó ló ṣẹlẹ̀ ní pé ṣe wà yìí mọ̀ ní appetite láti sọ̀rọ̀ dáadáa jàrú pé burúkú yẹn fẹ́ máa jí wa lọ́nà jẹ́ wa ni jàrú ṣubú mọ̀ ibi tó ń gbé. òkun mo mọ ibi tó ń gbé bùrádà ń sọ igan ògara òun gan manage ni ṣé bó òun ilé ẹ̀ wà ní street wa yẹn ilé tó last tó yẹ pé wájú ẹnìkan lọ́kàn tó ti parí ẹ̀ yẹn na díẹ̀ bí yẹn house now. Hey, guys ní way forward. ẹ fi sílẹ̀ a máa jẹ́ kó mọ̀ yìí pé ológun ju ológun lọ. ẹ jẹ́ kó mọ̀ pé sójà ju sójà lọ. ogun hmm. làkọ̀ kò sọ̀rọ̀. ẹ ò yẹ wa ń bẹ. Hmm. Hmm. ẹ ǹlẹ́ ẹ kọ́ sọ́ọ̀ mr sójà sọ́ọ̀ ah! olówó a máa wà pẹ̀lú ọlọ́run á dúró tì í in fact onínú mi dùn jù láti gbà ti ṣe gbogbo mítìnì wa pátá. mítìnì òní nìkan ló dáa jù lójú mi láyé. ṣé ẹ rí pé bẹ́ẹ̀ tiẹ̀ ṣe wà ń bẹ̀ lásán pẹ̀lú bẹ́ẹ̀ tẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ jáde lóòótọ́ tẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ jáde wọ́n wọ pé ha èèyàn lọ́lọ́ tún gbé jáde báyìí tó tún wá dìde báyìí láti ṣe àtúnṣe tẹ̀ wáyé dáadáa. Mm, nature ṣẹ́ mi ni I was once an ex-soldier eh, a soldier man is a soldier for forever. mo burú gan-an but mi ò yára sọ̀rọ̀ hmm. kò sí assignment tẹ́ gbé kalẹ̀ láàárín àwọn landlord tí mi ò ní bá yín tẹ̀lé ṣẹ́ọ́dá sàmì mi ò tí ì mọ tẹ̀yìn ránṣẹ́ pè mí fún wọn kí ló ń ṣẹlẹ̀ gan tẹ́ fi pè mí. ṣe rí ohun tó afẹ́kẹ́ bá wa ṣe òun ni pé gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe fún yín ní làákàyè àti ìgbójú gidi yìí ẹni tá a fẹ́kẹ́ ṣe ni pé ẹ mọ̀ pé a ti yan àwọn kọmitì kan tí wọ́n máa ṣe ọlọ́dẹ èyí làwọn fẹ́kẹ́ hẹ́ẹ̀dì àwọn kọmitì tí wọ́n máa wo àwọn ọlọ́dẹ wọ̀nyí tí ó mọ sọ wọn pé bóyá kí n supervise wọn. òyìnbó ti sọ̀rọ̀ òyìnbó pòwe ó ní if there is no secret behind the fire cannot lighter and get after the uh, and burn the over the river. Hmm. ó ní bí náà bá láwo kò ní gòkè odò àwọn ọmọ tí wọ́n wà náà ni wọ́n ń dá gbogbo wàhálà ń sílẹ̀. Ah, a sì tún sọ pé if the house that is not kill man the outside dead cannot kill man bí kú lè bá pa ni tó dé ò lè pa ni tó bá yẹ pé kí n supervise wọn ẹ má jẹ́ kí n supervise wọn lásán màá máa bá wọn jáde lóru. Ah! ìyá kele gidi gidi kú. ẹ wo bẹ ṣe ga tó yìí kí sójà má bínú ni kò lè gbà mí one second kí n tó pa irú èèyàn tó ga bíi tí kí n tó pa dànù. Ah, but èmi kọ́. ẹ̀yin kọ́ ẹ̀yin kọ́ ni mo ń fi ọ̀rọ̀ ṣàpèjúwe ọ̀rọ̀ ni now màá ṣe gbogbo assignment tẹ bá gbé fún mi màá tẹ̀lé màá dẹ̀ ṣe dáadáa. ṣe rí community á wà peaceful kò sí wàhálà o kò sí wàhálà o ìrònú tèmi yàtọ̀ sí táwọn landlord tó kù o torí pé sójà lèmi gbàmí ti máa sọ̀rọ̀ báyìí láàrin àwùjọ wọ́n máa rò pé wèrè ni mí ni because i'm different unique ṣàgbọ́n gbà mí tí n bá rìn lọ máa ń gbóhùn ẹsẹ̀ àwọn tí mo ti pa lójú ogun ni wọ́n ń tẹ̀lé mi kiri tí n bá wá bojú wẹ̀ mí rẹ́nìbọ̀dì gbogbo mú mi ẹ̀jẹ̀ á tún máa hàn mo pààyàn gan-an. kí a lójú ogun ó jẹun tó le ọlọ́run àdúró ti thank you very much thank you see you see you later. thank you sir asai <laughs> ah àwọn èèyàn sọ́gà ah ní <laughs> bá pàdé sọ́gà tó tó sọ́gà gidi gan. yes yes <laughs> sọ́gà máa. He tried to went to the. It, is a strength, it's a cat, it's a trunk and clean, it's a blood. Why you take her? Èló ni àwọn òkúta yìí Ah, Àpò ẹyọ kan three thousand five hundred dìde. Ah, ah, three five. Eh. Iyọ̀. Ah, gbogbo ẹ̀ náà kọ́ ni kì í ti ẹ rá mẹ́rẹ̀ẹ̀rin lọ́wọ́ yìí. Owó wà. Ẹ eh, mọ́kọ́ tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ fún one five ẹnì bọ́ọ̀mù rẹ. kò ní da fún yín. ẹ ìwé yẹ ìjọsìn yẹn bẹ̀rẹ̀ sẹ́kọ̀ débẹ̀ kó bẹ sọ fún ọ wọn béèrè price náà ẹ sọ fún ọ price àdé ẹ sọ sọ three thousand five ṣé ìwọlé oléṣe fẹsọ̀ bíi ti bíi ti lágbàdàn àbúrò kan bá jàdán. ó nìyí. bó ṣe wà yìí three thousand five ni. ṣé ẹ̀yin lè bá Julius Berger dán òkè lẹ́fẹ̀ẹ́ lélẹ́yìn ní one five. ẹ ẹ mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ bóyá èrò bí gbẹ́ bóyá gbogbo ẹnu fẹ́ rà ní one five àpò kan tí wọ́n gbẹ́nu ẹ̀sán jáde ṣé èmi tó ti ju ẹ̀sán jáde jẹ́ sọ́fọ̀ maṣínì òun lòrò fi fọ́kúta wọ́n ìdá pa mi. ẹ lásán lè rò pé àwa ń fọ òkúta ẹ wo òkúta ló jẹ́ kí n nígẹ̀ báyìí. ẹ mọ kó tó ṣẹlẹ̀ ṣẹ́gun ekere yìí ẹ sáìtì mo ní sáìtì kan tí mo ṣe rà so fún ara mi ni mò ń ra àwọn kinní tí mò ń sọ ẹ tó ti yẹ but ẹ ta fún mi. wọ́n ti ń kọ́lé. olórúkú ọ ẹbìnrin rẹ mi kọ́lé yẹn. congratulations ẹ wọ̀n ló ṣẹlẹ̀ ẹ fún ẹ ní two five. kò ní dáa fún ọ pẹ̀lú kan àti olóyìn burúkú ni ọ ni. ah ẹ máa bọ́ mu ẹ. kí ló ń tọ́lá ìkókó máa bọ̀ jà. ẹ máa bọ́ mu dẹ́ olórí àwọn olórí. kò tí jẹ́ eré ìrẹsọ̀ fẹ́ mi láì rẹ̀. ẹ má para nítorí tèmi o ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ mórí bẹ́ẹ̀ ti fẹ́ máa jà á sí máa bá yín fi múrí márùn-ún sí i hundred naira ó jẹ́ two one. ìfún yín oya oya two thousand eight two thousand eight ẹ̀sán two thousand eight. jẹ́ kí n bá a lọ. àlùbáríkà bá máa lọ bá máa lọ jàre rà máa lọ bàbá máa lọ. ẹ máa lọ kẹ́rà àfi dandan wọn fíìmù eh. ẹ mọ kó tó ṣẹlẹ̀ ká má pàdé mọ́ ká má pàdé mọ́ ẹ jẹ́ fún yín two one. two eight two eight two eight ẹ máa lọ́jà rẹ kó ibẹ̀ ní àrùn. ẹ jẹ́ ẹ kó tó ṣẹlẹ̀ ẹ má ta o ṣebí two eight lẹ pé mo ń padà bọ̀ ara ń sìn ṣẹ́ ti gbọ́. má wàá jí gbé o ọlọ́dẹ wà ní ọlọ́dẹ wà ń bí o. ìlú ìlú ìwé mìíràn yóò kó nǹkan lé. my bread asoto bread asonto bread ah. soy bread asonto bread eh, asonto asonto bread ah, ah. kọ́kọ́ ẹkùjọ mẹ́ta àwa nù sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ ojú rè é eh. ó yẹ bá mi sọ ẹ bá mi sọ ẹ pẹ̀lẹ́. ṣé asonto tọ̀dọ̀ wọn ṣé eh, ti wíṣkì dìgbà àbí ti ìrànkọ́ ní Amẹ́ríkà àwọn asonto asonto asonto asonto. olórí burúkú ni ọ. tó bá ti dọ̀rọ̀ olóúnjẹ dé báyìí ní ijó kí ni ijó orí burúkú tó ń jó torí kọ́ rí. ẹ̀gbọ́n ṣé kì í sọ tọkàn fún yín ó jẹ́ kẹ́ máa jó fún dìbànjì. èmi dìbànjì yé illuminati America. kò ní dáfọ́ olórí burúkú ni ọ ni kí ló ní ọ̀fẹ́ lómi gba torí oúnjẹ ni. tọ̀sìn kọ́ bàbá bò mí ọ ìwọ lọ sí dálẹ̀ ṣé ìwẹ zibanji jọ màlúù yín àbí arúnà sọ̀nà tó jọ màlúù ọgbọ́dọ̀ máa lọ jó fún ni. pé ayé ẹ̀fẹ̀ bá ayé ẹ̀rí kó sọ ṣe má sọ fún ọtíṣẹ́ mi yìí là mi yìí là lónìí ẹ̀sọ́ fọ kí máa dé kí máa jorí dìbàjì má sọ fún dìbàjì rẹ kọ́ oya ayé àwẹ̀ convention bẹ́ẹ̀ni kò fi look out i love dìbà i love tuba bá. lórí burúkú ni o. ẹ̀gbọ́n èwe lè máa mú bàbá yìí o bóyá wà yìí ó ń gbóná ń yọ bọ́tà ni o. ẹ eh, ẹ ló lọ pélé. eléyìí báyìí one seventy ni eh? one fifty rèé hundred rèé ẹ̀yìn ti lélẹ̀. kò ságolo lẹ fi ṣe ni. ibi rẹ ìbéèrè o. bó ṣe wà yìí seven bread lele. yìí tẹ bá ti bọnu nílò ó máa lọ sílẹ̀ á padà sókè bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ìgbà tí kòsósì àti lukman gan ṣe búrẹ́dì gan tí wọ́n wà ládùúgbò wa bíbá yẹn ló náà ta búrẹ́dì sórí lè sórí ọ̀gá náà kó sóṣì tó ti Lukman erin eh. lọmọ lè sórí ọ̀gá. ẹ eh, àwọn náà ti eh, wọn àwọn àti ṣe búrẹ́dì mọ. ìjọ lè pa mẹ́rin ju ìjọ sọ́mọ ìdọ̀sùn ìjọna kí Lukman kó mẹ́rẹ́ ìyàwó mi o ìyàwó mi rẹ̀ <laughs> ìbẹ́ẹ̀dì lọ. kí ló kèmí pẹ̀lú yẹn. ṣé ẹ̀rẹ̀ ra búrẹ́dì kí máa kiri lọ́ntẹ̀ mi àbí òun lẹ́fẹ̀ẹ́ ṣe ń bẹ̀. aṣọ tó ìmọ̀ ni wọ́n ṣe òun ti wà. ṣe é lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe mú yẹn ẹ lè filẹ̀ mọ́ o. àmọ́ ṣé yẹn máa ń san táàsì lórí The bread and tie níbo náà ti ń sọ. Ah, ah. ẹ ti ń jẹ búrẹ́dì. Ah. Eh, eh, ṣúgà ọ̀dùn búrẹ́dì. wọ́n tún ta fake bread tó sọ fún fásọlá tí kìlọ̀ dédé ìlú pangoro kiri sọ fún kí ọmọ sọ tax ṣé o sọ tax bẹ́ẹ̀dì. you are under arrest. ẹ bí mo ní nọ́mbà tí wọn ní nọ́mbà tí wọn ní nọ́mbà tí wọn ní nọ́mbà tí wọn ní nọ́mbà tí wọn ní nọ́mbà tí wọn ẹ bá gbọ́ mi ẹ bá gbọ́ mi ẹ bá mi ọ̀lẹ́ ọ̀lẹ́ ẹ̀yin àdúgbò ọ̀lẹ́ àdúgbò bàtà mi. ṣe sọ o mọ̀ pé gbogbo iṣẹ́ ìdọ́wọ́ ẹ̀. benza. and you must handle it very well. ẹ chief ṣe mọ̀ pé àṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ pọ̀ sá ọwọ́ àwọn girls yìí ló kù sí sá. ọwọ́ àwọn girls. benza. abẹ tó yẹ kó lè handle wọn náà. ẹ bọ passport wọn wà lọ́wọ́ yẹn. Uh, yes yes yes um, okay um, i will handle that but ṣé o rántí appointment wa for seven thirty láàárọ̀ la. mo gbàgbé sá a gbọ́dọ̀ ti débẹ̀ between seven seven thirty. mo mọ̀. so time wo ni kí n expect yín láàárọ̀. five o'clock sir. <laughs> Sandra. sir. mo expect yín níbí ní four thirty. four thirty sir. five ma better. Sandra. Sir. I have spoken. Okay, sir. Well, kò sí problem then. A máa sùn sílẹ̀ àbí kí lo feel? ẹ má wọrí sà And ní disappointing a am a dáadáa. ó better. okay thank you. all right sir. thank you sir. Sandra. sir. four thirty. okay sir. thank you. thank you sir. <laughs> exist. This is the love to resist. Why you push it out? You believe me, girl, I'm not deceiving. Mo ti ń rí akíkanjú ọkùnrin láyé tí ẹ ó jẹ́ nọ́mbà one. Ó máa ṣe ṣùgbọ́n kí ni nǹkan tó gbé mi wá ṣe ń bí kankan? Kí ìfẹ́ tó wà láàárín èmi àti ẹ̀ kó bá lè dánwọ́rọ́ náà ni ṣùgbọ́n. Ṣùgbọ́n kí ni? yóò lábàwọ́n ẹ ṣùtì ìfẹ́ yẹn lé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. tàn wá yorùbá pọ̀ wọ́n ní bí ò sí tí orí dàkú láìgé nìyẹn tàn wá ìtumọ̀ ẹ̀ ni pé kò tí ì sì dáhùn sí ìbéèrè rẹ̀ ń sìn ọ̀dọ́ ní bá balẹ̀ jọ èmi tí bọ̀ ètò tó sáyé nù. bẹ́ẹ̀ni sọdẹ ẹgbẹ́ ni hundred o dà kó ní ẹ jọ láàárọ̀ wà wà ọ̀dọ́ oníjà lóye sá. o fẹ́ gba tó níjà ẹ̀ jọ́ o lọ́wọ́ torí wà wà kí ló ń ṣe ẹ̀ ṣe jà lórí pé wà lórí ẹ̀ ṣe jà lórí ẹ̀ ṣe jà lórí ẹ̀ ṣe jà lórí ẹ̀ ṣe jà lórí ẹ̀ ṣe jà lórí ẹ̀ ṣe jà lórí ẹ̀ ṣe jà kálọ̀ jẹ́ tájà yín jù ní aláya yín bẹ kú ni. èkéyè kíláàkì fi wọ́n dẹ̀ ẹ wo bí ẹ má ṣe bá kan gbogbo yàmà yàmà tẹ fẹ́ dá sílẹ̀ yẹn ẹ má sáré tó bá bùn ó ewé ni wéré. ẹ tó tó bá ṣàfihàn ni pé ní àgbẹ̀yàn péyàn tó wà ní oko sọ́fà tẹ̀wọ́ ni mo dúró sí nílẹ̀ ẹ̀ lẹ́sẹ̀ làwùlà kálọ̀ jẹ́ tájà yín jù rẹ̀ fẹ́ kú ni. ó dà bọ́lá rẹ̀ bọ́lá rẹ̀. báyìí. sáyẹ̀dì ni mi ọ̀gá rẹ̀. bíbẹ̀ ni ẹ̀ bíbẹ̀ ni ẹ̀ nísìnyí I said shut up and go inside oya move. ẹ kò see where you pẹ́ ó ti move. Let's go. Get inside. Get inside. Go. Bẹ̀rẹ̀ o. Go. Ìtọ́ kó wá ní àná ikú ti jẹ́ ní ẹ̀gbẹ́. Àmọ́ eléyìí mo rí pé gbèsè kú lẹ́nu ẹ̀ rárá. Sórí kí n lè gbóná ṣe ni kí n tẹ̀lé fúláwà méjì wa. Ẹ dá mi lóhùn. O láti fà sọ fún ìyá rẹ̀ wípé èmi fi alálẹ̀ gbọ́ ọ̀ra mo fi bẹ̀ wọ́n wípé tó bá di ní ọ̀la fúnra ara mi fúnra ara mi báyìí ni màá kó owó wa. irú ọ̀rọ̀ wo nìyẹn báwo lè ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n lọ gba àwọn ibi tán ti ra fúláwà ni ṣọ́ fẹ́ lọ fún wọn sórí ń bẹ́ lọ́la ni. ìwọ jíṣẹ́ fún màmá ẹ. kò ní da kán wá bá yín bí báyìí ẹ mọ̀ wá mọ́ mi o. anyway ó dàbọ̀. o ṣe ah, a máa yí ọmọ náà yìí. Ah. ọ̀gá kúlẹ̀. Ah, ẹ káàbọ̀ ẹ rọra olóòótọ́ ti bí. náà má bu wa má fara lẹni tí ó bu wa lọ́wọ́. ọ̀gẹ̀ mi mo yọ sẹ́yìn mo fẹ́ fi lè dájọ́. ìwọ bẹ́ẹ̀ fi me, tèmi dájọ́ mẹ́wàá máa ṣẹlẹ̀ nínú nínú ibi tí a wà tí a ti ń ṣiṣẹ́ nínú bakeries yìí o mẹ́wàá ṣẹlẹ̀ o bídé mi. ọ̀ṣun olùrè ọjọ́ èlò ló gbé lọ. two thousand eight two thousand eight hundred èló ló wá kó fún mi. two thousand eight. two eight ló kó fún mi ṣó gbọ́ ìwọ kó ọjà lọ three thousand ó yọ five hundred naira ó ní wọ́n fẹ́ fi dá àjọ àjọ tí ò lè lálùbáríkà àjọ tí ò lè láṣeyọrí àjọ tí ò lè níwò tí tó yẹ pé kò lè yọrí síbi tó dáa ni wọ́n fẹ́ fi ààyè owó tèmi dá wọ́n fún mi ní owó mi bí kí n bá yàn ṣe owó ó pàdé onífúláwà lọ́nà èmi náà fẹ́ san owó ṣèbí wọ́n rí bídèmí bídèmí rè tó tẹ̀ tún jẹ́ pé èmi àti ẹ̀ ó níbi tá a tó tún jọ wà nínú bẹ́kìrì yìí ó kó owó lọ ó kó owó pé níwọ̀n tó jẹ́ wípé kí n dijú báyìí kí n dijú báyìí kó o kọjá mi ò lè rí ẹ kí n tún lajú lẹ̀ báyìí sọ̀bọ̀lọ̀ báyìí kó o kọjá níwájú mi mi ò lè rí tó gbé mi gan tiẹ̀ kí n jẹ adìẹ òrò òrò òrò mọ́ adìẹ mi ò kí n jẹ àwọn adìẹ ọlọ́dún mẹ́ta tó ti tí ó ti yọ ọ̀gán ni mo máa ń jẹ wá yọ owó mi sẹ́yìn nígbà wo lẹ bẹ̀rẹ̀ ọgbà àdékèrèkè. ọ̀gá mo máa ń fọ láìrò tẹ́lẹ̀ kí ni bẹ́ẹ̀ sọ́mọ́ kí á fi wáyé. láìṣe láìrò dání mo ṣe wọ́n tẹ gbé búrẹ́dì wọ́n ta búrẹ́dì mi nù ah, abẹ́rẹ́ ni one seventy búrẹ́dì one seventy ah, eighty naira kí ni bẹ́ẹ̀ sọ́mọ́ gà kí ni bẹ́ẹ̀ sọ́mọ́ gà. abẹ́rẹ́ ni abẹ́rẹ́ ni abẹ́rẹ́ ni mo ṣe mú mi ayé báwo ṣe ṣe. abẹ́rẹ́ rí abẹ́rẹ́ rí ibi ìmọ̀ ṣé ló ń sáré bọ̀ ibi tó ti sọ ọkọ̀ tì mí ṣubú ni wọ́n tì mí sínú ẹ̀rẹ́ ni. ṣọ́gbọ́n ti bá yẹ búrẹ́dì jẹ ṣọ́gbọ́n yẹ máa bàjẹ́. mi ìmọ̀ ọmọ. o tiẹ̀ ti da three thousand five hundred lówó tó jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́mi ti ń wò pé ká máa yọ díẹ̀díẹ̀ o tún wá dá gbèsè mọ́ gbèsè ìwọ ọ̀gá ọ̀gá ìjọ níwọ tí mo lérò wípé orúkọ arú ẹ̀ nígbà tí mo ti sùn tí mo ti lálàá tó yọ sí mi lójú àlá gàgà wọ́n ní má gba èèyàn tó ń jẹ́ àyìndé síṣẹ́ àmọ́ mo wá ronú pé àwọn àyìndé gidi wà síkírù àyìndé barrister ó ti kú lẹ́nu kọ́ lọ́ba ìfọ̀rún kẹ èèyàn gidi ni wàsíù àyìndé màṣá èèyàn gidi ni mo wá pé bóyá àyìndé tiẹ̀ wàá mú àyìndé tiẹ̀ wá fi kó bá èmi kájọ máa kó bá àmọ́ mú àyèrè tiẹ̀ o fi kó oníburúkú oníburúkú bá ṣe ẹ̀. Ah, ọ̀gá ẹ̀ wo. ayé mi o. kó jẹ́ mẹ́rin rẹ jọ olórí burúkú. ṣé o ní wọ ṣé o kí nígbà tí mo fẹ́ gbà èdè yìí ti ṣe ìwọ yóò mú wá mo wá ní kó ní gàràsítọ̀ kó ní gàràsítọ̀ kó ní gàràsítọ̀ ṣọ́gbọ́n ní gàràsítọ̀ ẹ̀ ṣọ́gbọ́n ní àjọ tẹ́mi àti ìwọ́tajọ́ ń dánú bakery ṣọ́gbọ́n wò bá wa dá òfin ni oṣù ẹlòmíì owó àti ẹnu ètì ó jẹ mílí three thousand naira èmi tí mo ṣe odidi àpò búrẹ́dì tó pé àpò fúláwà méjì ni mo fi ṣe búrẹ́dì ó sọ mí délé yọkan. tabadẹ calculation gbogbo búrẹ́dì tó dànù yìí náà ìyẹn náà ti pọ̀ two thousand five hundred lọ. bó ṣe ń wọ̀ mí kó yẹ mo dédé dájú ìyá títí tó ń sọ̀pláyà wa ní flowers nígbà tó ń sọ̀pláyà wa ní flowers tí mo jẹ lówó níjọ́ tí wọ́n nà mí tó kó àwọn ọmọ ọ̀tá wá bá mi tó lọ káwọn ọmọ ọ̀tá lóṣòdì ni wọ́n fọ́ igi mọ́ ẹsẹ̀ yìí lórí lẹ́fi rí ẹsẹ̀ yìí tó lọ èmi ò ní wá ní put loss into my house? hands tí máa put loss into my hands ni ó yẹ kí n yọ orí ẹ ní kí n sọnù ah, àmọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ ah, wọ́n ló forí. Ah, eh, owó àjọ ọ̀gá ẹ̀ ẹ̀ lóbìnrin ọ̀gá ìgbésẹ̀ yóò gbádùn owó àjọ ẹ̀wò ọ̀gá ọgá ẹjọ ẹjọ ọgá ẹjọ ẹ ṣàánú mi ẹjọ torí Ọlọ́run máa mú ẹrẹ ṣe omi jẹ́ ojú mi ń bèrè ó ń bèrè fún àánú rẹ̀ o gbà mí o ẹ̀mí mi ṣàárẹ̀ o ó wá gbà mí. gbà mí òwe ọlọ́run gbà mí tètè wá gbà mí òwe. national anthem lórí twenty four saheed lagos lagos saheed o kẹnu má dilẹ̀ saheed o ẹ Rájí saheed o ìlógo ṣáìdì o ah. olóko dáná ṣáìdì o mà bẹ ṣe. ọmọ lọ́wọ́ yẹn o. ọwọ́ náà ìlọ ṣàmánù. fílẹ̀ ogun mi gbé mú mi kára mo kápá o ẹgbọ́ fílẹ̀ jagaba òjò o àjàrú tí bá kọjá lẹ́bi tó ẹgbẹ́ ṣe máa ń ga o mo ń gara o àwọn ètò spice o ah skipi daddy ó mọ̀ o skipo ó mọ̀ o àdéjáyẹ wá. Ah, àwọn kan sáyẹ̀nsì pé mi ò kí gara ah, ọmọ ọ̀dà wọn ti kó ẹ̀jẹ̀ láti ibi tẹ̀ tàdé jáde ẹ̀ṣẹ́ máa fì àbí báwo. ẹ ẹ̀ṣẹ́ máa fì ó gba àgbàdo ah! ọmọ ìyá àjẹgàn lówó dé tún máa yé. ayé o ẹ má gọṣẹ yẹn òbí lágbọn kí gan o alágbára oko ìdọ́bírì. ní kóòdù èèyàn mi náà ni. èèyàn wa lè polo. òun náà tún kó jẹ fílẹ̀ ogun gbogbo òfin tẹ́lẹ̀ tàwọn òní bílíọ̀nù àfiyà tiwa àfẹ́ tó bá fẹ́ kú. ẹ sílẹ̀ dáàdì sọmọ ọmọ ire ọmọ ní búrẹ́dì yẹn tá a bá ṣe ìyẹn yọ yẹn. oníkọ́ mọ́tò ọ̀yà. ọ̀yà ọ̀gá mi ló gbé mu. ogun lẹ́nu ọlọ́run ó yà ẹ̀ṣẹ́ ọmọ fi gbogbo àgbàdo kúrọ́sì olóhùn mọ́ ẹ. ókè. ó dà iná bí ní jamiu. alábàárà oko. Ah! èló máa lè pọ̀ ló. Ah! Eh, iná. ọmọ ìyàn ló dárúkọ ah! ó yà olóhùn máa yé. ìyàwó yẹn á pa owó ọsọmọ náà nù àbà ọsọmọ náà nù àbà ọyọ àwọn ti làwọn ti dé o. ẹ ẹ ló lọ́bọ̀. ọ̀gbẹ́ni bẹ́ńdálò kí ló ṣí ẹ. bẹ́ńdálò. ẹgbẹ́ kásán ìwé lẹ́fẹ́ ṣe ń bẹ̀rẹ̀ ọ̀pẹ́rẹ́ ìṣẹ́bọ̀n rè o eléyìí brown ó dáa fẹ́ wà gan-an yìí o. ẹ ah èmi ò dojú yín mọ́ o. dojú ẹ lẹ ayọ̀ kì í ṣe búrẹ́dì tó ń ta kò ń ṣe ṣàhámà kò ń ṣe bọ́tà inú ayé la yẹn ń gbé kí ló ṣí yẹ. inú ayé wà ó ṣáà ti gbọ́. bẹ́ẹ̀ ni inú ayé ń gbé. ah èmi ò dá yín mọ̀ mi rí rí o èyí tẹ bá fẹ́ ṣe ń bẹ̀ ni jẹ́ máa ra búrẹ́dì àbí kí n máa lọ. ogun. ẹ̀yin guys nǹkan tí mò ń fura sí hmm. ẹ fura sí. lórí ọ̀rọ̀ ọ̀bọ àìjọ nípa fún tẹnika mo wọnú game àbí ṣé kò ní í ṣe ewu ṣá. dàgbà ẹ ogun tó ní kábílẹ̀ǹd ó mọ nǹkan tó ń ṣe náà ẹ jẹ́ ká ẹ jẹ́ ká náà wò ó ìyá ti ní ṣètò àwọn kan tó ń fọ́nbù sí wa rí i kò yẹ lórí dáadáa igbe confidence cargo tó wà ní nako àti too much money. èèyàn ṣáà ní bro too much money tó ẹ bá náà là á mú wọlé láti gbàdá rẹ tí mú wọlé ló ń gán júbà ayé pé ó yá ayé lára àwọn ọ̀pọ̀lọpọ̀ ayé ló ń gán jẹ ló jẹ kó máa gara nu ayé. ẹnu ayé láyé wà. <laughs> hey guys ah, ṣé ìdíròkò fọ́ọ̀mù náà. ọ ẹ ṣé wọ́n wá rántí pé ṣe yìí ìdíròkò yẹn ó dẹ̀ tún padà bẹ̀bẹ̀. òótọ́ ni jagaba ah, tó mú akim bọ́fìtà wá kó wá bẹ̀bẹ̀ òótọ́ ni but mo mọ̀ tí mò ń sọ. gbàgbé gbójú bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ogun abí. wà á ṣe àlọ́run lè mo jẹ́rìí ẹ̀ ṣeré yìí guys èmi tẹ́ mọ̀ ẹ mọ̀ mi dáadáa èmi ògùn ẹ má ti kàkà ti kòkó ẹ bá ti kàkà ti kòkó àdẹ̀wọ̀n lìjì ṣọlá sàn bẹ̀rù ti ṣe ń jẹ alágbẹ̀dẹ mi tó ń dun lójú kan àmì lórí ṣọlá sàn bẹ̀rù mo fẹ́ ká fún ọ̀bọ yìí tíráyà ǹjẹ́ believe pé ká fún ọ̀bọ yìí tíráyà àsànjọ and for information ṣé gbàgbé pé okùn kan tó so gbogbo àpapọ̀ mo lá máa fi dé. jaro bàbá ten thousand dollar for you. o no deal ten thousand dollar fún yìí o. mani mani. jagabon. bàbá adéyọsá. adé fi ọmọ ńlá nìyẹn. bàbá. hey guys ṣe é pé ẹjọ́ mi tó tó yẹ pé mi ò gun gun lọ́gá mo gé jù mo pariwo jù pé kí n gé má gé jù mí lọ bá pọ̀ ju àwọn lọ́jù má díjà lẹ̀ àwọn lè fẹ́ jà back to business I dey regret no I love you torí pé mo kọ́ ọ̀nà ṣètò máa yé you understand but all I need for you is that mo need the support ẹ mo dẹ̀ need the ọ̀pọ̀lù ẹ àwọn ọjà tó ta ẹ gangan gangan gangan mo fẹ́ lò kò yí ẹ̀kọ́ tó ń sọ búrẹ́dì tó ń ta mo mí pa fún pa fún tó máa ń kiri inú ẹ̀rí iṣẹ́ máa wà. ṣé nǹkan tó ń gbé lọ́wọ́ mi drug ya drug ni ṣé mo kàn tó ṣẹlẹ̀ tó fẹ́ ṣe fún mi ní pé àwọn bọ́ẹ̀ tó ń ta yẹn wàá gbé wá síbi fún mi a máa lanú ẹ̀ inú ẹ̀ la máa kó ṣẹ́ yìí sí a fún ẹ ládùúrẹ́sì tó wù ẹ lọ ṣòye bẹ́ẹ̀. hello kò sọ̀rọ̀ àánú ọ̀rọ̀ tó wà lẹ́yìn o èèyàn kì í máa ń tẹ̀sẹ̀ bodò kó tó máa kígbe òtútù ànígboro tó bá dẹ̀ sọ fún ẹ pé òṣù àgàràgàrà òṣù nǹkan tó ń sọ fún ẹ ni pé jára ẹbí àwọn ọmọ ọ̀tà gàrà kí wọ́n gan lè lówó má ṣe gàràgàrà kò yẹ. àìdí fọkàn rẹ balẹ̀ tó bá ń gbọ́ ìdí àmì. àwọn ilé ń jẹyàn kò yẹ fọkà rẹ balẹ̀. arẹ́jọ bí bàbá òjò àmọ́ ìtàn o tó bá gbọ́dọ̀ àyè sílẹ̀ wàá gba wọn cash. cash. money as in owó owó ego wàá gba money. jagaba nice talk love you tó bá ti débẹ̀ àgbo wá fún mi i mean money àgbà money wá fún mi tó ipò ọ̀nà ti wà náwó nìyẹn tóòtọ́ ni ó tún dẹ́rù bó ṣì. àǹtí sórí nǹkan tó kàn máa ṣe fún wa ni pé <laughs> bó ṣe máa ń polówó ọjà ẹyin bá a máa polówó ẹ and some two bread. asoto. asoto brẹ. ẹ ẹ àyìndé oní ipa fún àyìndé ẹ jọ á ah, sọ ìlàsọ ìlàsọ ìlàsọ. abẹ́ ẹ̀ sí èrè ni ẹ̀yin tún lè pè mí. Ah. Hmm. Ah. ó yọ bàbà àyìndé òṣèré búrẹ́dì ló ń ta five bread. five bread asoto bread. má kiri wá bí má wèrè. ó wọnú sọ́kọ́ mi lò. ẹ máa bọ́ mu rẹ. ẹ ó lọ sí i asoto wèrè. asoto bẹ̀rẹ̀. mẹ́tẹ̀ẹ̀rin olóró burúkú ìwọ gan ọmọ bá ṣe yan kan bọ́ sọ mo ti ṣiṣẹ́ náà yọta má ṣe má ṣe rè o mo mọ̀ sọ fún ọmọ dàgbà ju ẹ lọ kí ló wí ah, ah. like rẹ náà abẹ́lórí burúkú náà ni dàgbà ju ẹ lọ. sọmọ kò tẹ máa ọ tẹ máa lo ó da ó ṣe ọmọ yẹn ọjọ́ bìí. mẹ́bìnú ilà mẹ́bìnú táwọn apẹ̀ ọgbọgba. Ah, kiri àtòtò ọ tún ṣe bọ́tàrì sunu búrẹ́dì dán. obama tiẹ̀ ló jọ ó jọ obama àbí kí náà kiri. Ah. àwọn náà bẹ́ẹ̀ ni sípà sínú àpòlò tó máa fi ẹ́sírà sínú ah. tó máa fi ẹ́sírà sínú kíní tọ́dọ̀ mi dà. tọ́dọ̀ ẹ rí i. ó kà yẹ pé onílẹ́bùlẹ́bù àbí mílìkì lẹ́bùlẹ́bù ni. oríṣi wọn wá mi fi kọjú nǹkan tó ń pè. lóbìnrin mo ṣe rí lẹ́nu. yóò dùn bó bá dára búrẹ́dì kò dùn àmọ́ bó bá dára búrẹ́dì náà kí àti eh. ẹ̀ gbóòórùn ẹ̀ gan wò. olórí burúkú wọn èmi ọ̀ bámà sínú búrẹ́dì ṣé mímìkì bẹ̀rẹ̀ fún ní kéèyàn pélé ni àbí. Ah! Ah! àbí wà kábọ̀ ojoṣu o ah! ojoṣu olórí burúkú nepa ló múná lọ nepa múná lọ́dọ̀ hmm. another planet rẹ o. irọ́ kò gbọ́dọ̀ bọ̀ ọ́ dé ní ọ̀hún ó dé jì ọ̀hún ọ̀dọ̀ ah! ọ̀tá gbàgbàgbàgbàgbà ìpè gbogbo gbẹ. Ah! Take it easy now. Yomi kí ló dé tí corruption pọ̀ ní community yìí náà sábà arrest àwọn èèyàn ọmọ ìyá wọn àti bàbá wọn wọn àti dìde wọn máa bẹ̀bẹ̀ fún wọn kí ló dé kí ló fà gan. Eh, reason yẹn tó fi dàbẹ́ pé tó fi jẹ́ pé ASP tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó gba transfer lọ sí bomi because kò lè handle ẹ̀ mọ́ do you get it and um, Lọ́ládé I must confess to you you have a lot of job to do. Ah, I think so. Yeah bọ̀ nǹkan tí mo mọ̀ ni pé pẹ̀lú akitiyan tiwa àti ìfọwọ́sowọ́pọ̀ wa pẹ̀lú ìwọ mo ní ìgbàgbọ́ pé a máa cop corruption. honestly speaking we are going to cop it èmi mọ̀ pé see the, the only thing is this tí a bá ti lè jọ work hand in hand I am pretty sure mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé a máa beat àwọn criminals yẹn mo ṣàmọ́wò a máa fọ́sọ́ pọ̀ pẹ̀lú àṣẹṣe. Ah. Ah. Owó rèé. Ọjà rèé. Ṣé ọjà rẹ̀ ń darúkọ yẹn? Ṣé ọjọ́ ti ọjọ́ tàbí ti ìpàjà? ẹbẹ́ yẹn bá gbé lọ́jà máa twelve àwọn ọmọ là ní ná ọjà bẹ́ẹ̀. ọ̀ọ́ni tó bá tó. ẹ ẹ ẹ máa kó kinní lọ máa twelve. Eh, ilà àbíkílọ́ gbìn ìjẹun mi ò ṣeré bí ayé ìlẹ́nà. no èmi ń ṣẹlẹ̀ náà ilé-iṣọ́ngá. ẹ wá òkè rárá tẹ bá wà òkè ni nǹkan tí ó wà lọ́wọ́ mi yìí ó lè sọ ìdí olówó forever nǹkan tó wà lọ́wọ́ mi ìlà ìjẹ̀bú àtọ́tún ẹ̀tù fifteen kilo láì ṣe tọ́kì and that is five hundred thousand. ṣùgbọ́n àdùn ẹ́ ok òun bẹ́ ń sìn òun bẹ́ òun bẹ́ òun tọ́ ibo ló ti fẹ́ lọ ta. bèbí tẹ́tí ń rí kí n lè ṣẹlẹ̀ ní kókó pọ̀ sí wá sí kókó tó bí kókó pọ̀ kókó pọ̀ sí wá ẹ má wọrí ẹ fọkàn ẹ balẹ̀ kó sì ti riri kẹ́ńbà rí yerire bí ìlà ẹ pa. ìyálà ìyá rẹ ni mo pa mo pa àbúrò ní burúkú rẹ ṣé ìyá tèmi ṣe bẹ́kìrì ni. bẹ́kìrì lásìkò ìyàbí táyì ní bàtà búrẹ́dì ló kù. tẹ bá ní kó wá irú bọ̀ ní sìn o lè lọ bí mo fẹ́ bí fifty million fóònù gbà bí fifty million. ẹ wọ ẹ fọkàn ẹ balẹ̀ ṣe rí fifty million yẹn kí n ti fóònù one million ọ̀rọ̀ tí mo ṣe yẹ ká lọ dìndín tẹ́yàn bá ti kọlà dìndín lókè bẹ́ẹ̀ ṣe pápá sanjọ́ gbọ̀ tó kọlà tó fi báyé yín jẹ́ náà kan ṣé èdè olórí burúkú wa rẹ síbi kọ́tà ni bàbá sùn tí wọ́n bá tí wọ́n parọ́ mọ́ bàbá bàbá. ẹ ẹ kọ́ bá sọ lónìí ọ̀tún náà bẹ̀rẹ̀ sí pariwo sọ fọ ó jà gbẹ́tì ó jà gbẹ́tì ó yà gbẹ́tì gbẹ́mẹ̀ sọ fọ oníyàn mi rí bàbá sùn ìdán. ṣé bí wọ́n parọ́ mọ́ bàbá bàbá ni ṣé àbáyà kọ́ She she likes it when I stay. She said she don't want me to go. She says I always make her day. Girl, would you be my lover now? She says she really likes my style. Seems like she wants to take it slow. Do anything oh, to make her smile. Oh, would you be my lover now? What am I to do? Tired of running around chasing you. I can never think of replacing you. Cause now you are the one really make up your mind. Hey, would you be my lover? Yes, would you? ṣẹ́tìrí ẹ wò ó kí ni olórí burúkú olóòórùn máa ṣàǹfààní tó ń tẹ̀lé léyìí o èwo lẹ́nu òṣì tẹ́ wá ẹ pẹ́nu dé èwo lẹ́nu òṣì tẹ́ lálẹ̀ ṣẹ́tìrí báyẹn ṣẹ́tìrí bá ń sọ wọ́n á ní pé ẹ̀ ti ṣadé ti pọ̀ jù ṣẹ́tìrí ó ṣì tó ń gbé tó ń gbé kiri ṣẹ́tìrí àwọn eléyìí a máa ń fi máa ń fún wọn lówó oúnjẹ ni irú wọn a máa ń fún wọn lówó oúnjẹ ni ẹjọ tó yọ lọhùn ẹ bá mi sọ̀rọ̀ sáyé ẹ kó fi bọbọ yìí lẹ lọ́rùn ẹjọ. ṣebí yẹn dùn ẹ onídọ̀tí oníranu tó bá ti jẹ́ pé àwọn tó ń kiri pa ẹ̀ tó ń da lẹ́nu yẹn ó tiẹ̀ ṣì dá because wọ́n máa padà láàánú bó ilé yìí kò tiẹ̀ ní class rárá ó tún wá ń ta bread náà ẹni kíkì ló ń ta kéke bread dirty thing. no no no no no má sọ fún mi pé nǹkan tí mo ń fetí mi gbọ́n gbòòrò tó tọ́ ni pípọ̀ fèmí lẹ̀ ń tẹ̀lé bọ̀ bọ́ì. èmi àtẹjọ ń ṣe business pọ̀ ni kò ń ṣe kó ń gbọ́ kílékílé mi àtẹjọ ń ṣe ọkọ mi lélẹ́yìí ẹ máa kó dá báyìí nà ó ṣé ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé business làjọ ń ṣe kó dá o nǹkan tẹ́ ń ṣe yóò dá o. ẹ dododo jọ kí ló ní bọ̀bọ̀ yẹn ṣe lẹ́ẹ̀kan náà. ń ta bread ni agege bread. agege bread nice one now business ló dá owó àti ẹ̀pọ̀ ṣé mọ́mí ń ta ẹ̀wà tó máa fi ní business pẹ̀lú oní bread just tell me. ah chechechechechew just look at yourself now wọ́n gbé ẹ e débàdàn òòdàn ó wà O òòyọ̀ wọ́n ti wá gbé ẹ e jájà òòjà ó wà nífọ̀ọ́nà fọṣu O fọ̀ọ́nà tán O gbàgbé ṣu sílẹ̀ just look at yourself kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ èmi DJ èmi DJ tó yẹ pé wọ́n kó jẹ nígboro bí ẹ̀fọ́ tó ṣe pẹ̀lú magi chicken can you imagine èmi tí mo mọ ẹni tí mo fún ìwọ àtàwọn family ẹ every week ẹ ń gbowó ní every month lọ́wọ́ tèmi mo ń take care look at you gáà tó wọ̀nyẹn èmi ni mo rà á fún ẹ bra pant everything ni mo ń take care o tún wọ́n fún ìyẹn lẹ̀ o wá ń tẹ̀lé bọ̀bọ̀ trash yìí ah obìnrin you disgrace to womanhood ó ti máa sọ náà see wọ́n ti máa ń ní obìnrin kò sí sí máa satisfy wọn tó wọn ò ní gbà wọ́n tún máa máa ṣe ṣòṣòṣòṣò lọ máa jẹ iṣẹ́ níta look at you. ọ̀nkìlẹ̀jì ṣe ní nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi òun ni pé ẹjọ́ ẹ bá mi kì í kẹ́ bá mi bá sọ èyí ń jẹ́ òtọ́rọ̀ torí kíní yìí ah kíní burúkú yóò ṣe nǹkan tó yẹ kó máa rí mọ́yàn ọ̀wẹ́ jọ torí ọlọ́run ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ jọ. thank you thank you ọ̀rọ̀ tẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ náà ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ but bí mo ṣe wù ẹ́ bẹ́ẹ̀ yẹn tí mo bá fi lè ka two tí ọba disappear ilẹ̀ máa ga jù ẹ lọ. one. for business làwọn aṣọ. wọ́n ní ẹni ṣó àti tí o mọ nǹkan tó tọ́ sí ẹ gbá báyìí jọ. ṣáde. ẹni ẹ lọ níṣó níṣó níṣó níṣó jọ. sórí ìwọ tó o bá dẹ̀yìn lórí ọ̀rẹ́ wa a máa poison ẹgbẹ́ yẹn. eléyìí stinking. Ah! nonsense. ṣe fẹ́ ṣe mi fẹ́ mọ bó ṣe fẹ́ ṣe. ewúrẹ́ tẹ́ẹ̀rì yẹn olówó sọ fún àgùntàn rárá o àwọn àgùntàn ló ó sọ pé ọmọ òbí dúdú àjọlẹ̀pọ̀ náà àjọlẹ̀pọ̀ ọ̀gá tèmi náà lẹ́yìn. ọ̀gá la akọ̀wé lèmi ọ̀gá tèmi rè é. ọ̀gá yẹn dúró yìí ọlọ́run o wọ́n máa jẹ́ kí inú mi bàjẹ́ títí mi máa fi kú o ṣọmọṣọfọ ṣọmọṣọfọ kọ́ mú un màálù tó ti ìgbìnlẹ̀ hmm. ìyàtọ̀ náà ń wọn. gidi ọ̀gá rẹ̀ ọ̀gá kẹ́ ń wo kẹ́ ń wo kó ní ọ̀jẹ̀ fúláwà ojú ẹ̀ tó e. fúláwà tó ti yíṣì rẹ̀ ń jẹ̀ dán àmọ́ yíṣì rẹ̀ tá a lè jẹ́ sọ́fọ̀ ẹ̀ nẹ̀ kọ́ńtẹ́ǹtì ni. ó wá yọ gẹ̀. yẹ yẹ kílíà polóyè àdán. Ah! ìwọ náà rí. polóyè. ìgbà tá a kọ́ wọ bíi jàlámì àmúrò kọ́ wọ. ṣé ẹ mọ̀ yìí pé olórí burúkú ni ẹ má bohun. tí ẹ bá tiẹ̀ wá ní àgbàlagbà nílé ẹ ní àwòrán àgbà níta tẹ̀wọ̀n. ẹ ṣeun. ẹyẹ mo ìlà òun máa mú iṣẹ́ mi náà ń bọ̀ níbi mi tọ́fọ́ hmm, ẹnu rẹ̀ oríra kọ àmọ́ bàṣẹ má kọ. ẹ jọ bọ́dà ṣé mo sọ náà ti wọ bèmí tí mo sọ fọ ìlà kayọ̀ ẹ pè lónìí ẹ máa sọ náà ẹ máa sọ̀rọ̀ àwọn méjèèjì náà àkọ́kọ́ ibi máa fi mọ̀ rọ́pò máa mọ̀ sọ fọ ọ máa dárò nìyàn ọ máa mọ̀ àkọ́kọ́ ìwé bàtà àwọ̀ ẹ̀jọ̀ ṣé dandan ni pẹ́ lọ sí eh, dandan ni pẹ́ lọ sí okó kẹ́lá. orí bí ṣe ń pàwọ̀ dání yín wá bọ̀wọ̀ yín bọ̀wọ̀. ẹlẹ́ẹ̀kejì ẹ wò ṣòkòtò rẹ o ṣé dandan ni pẹ́ la bo wíṣíkì tí wọ́n sọ fọ ìyá mi ní kọ́rọ̀t. Oh. dandan ni kẹ́wọ̀ kárọ̀tì ni. ṣé wíṣíkì lélẹ́yìn ni eh. ah, ó dàbí ṣòkòtò fẹ́ mi fẹ́ lá. ẹ tún máa parí yẹ yẹ dúró yẹ orí ẹnẹ ní bẹ́ẹ̀lì o polórun wọn. Oh. aṣọ tí bọ̀dà amújà nkara ṣe ẹ mọ ní ilé bẹ́ẹ̀lì. ìwọ àná ìwọ àná àdá gan ṣé ọ̀gá tèmi lè wá wá ìbàdàn kan ẹ̀yẹ́ ẹ̀yẹ́ báyìí orí yín dàrú ni àbúrò ìwọ bá jà o ti jẹ dèdè yìí. àbúrò ìwọ mo wo kúrò. kí ló dé pẹ́ jẹ fúláwà ni abajọ ẹ gan ẹ mú ẹmí nẹ pọfiti níbẹ ẹni jẹ dédé rẹ rè. olóògùn kúmọ̀ wo pọ̀ ẹ̀ ó dàbí e, e, eko Kasim Adesina. ẹ tika ṣe kọ́nà sùn àbí mumu gambo. Kasim Adesina. gambo wa irọ́ eko mugambo irọ́ irọ́ irọ́. ṣé nígbà tí ẹ ń bọ̀ wá bí ṣé wọ́n fún yín ní orí burúkú ni àbẹ́ ẹ pàdé ẹ lọ́nà téèyàn máa wà báyìí tó yẹ pé Ọlọ́run má jẹ́ kí ẹnu pa wá àwọn ìyá àti yín tó bí yín wọn ò fi àkísà wọn ò fi jó yín lẹ́yìn. tẹ̀lé wa jábọ̀. yẹrin gẹ́gẹ́ bá sọ kó sì ti yẹri fún mi yẹ fún mi tíráì náà rọ ayé mi àmọ́ ẹ̀mú mọ́sọ̀ yẹrẹ ti kú bọ́tí ẹ̀ má sọ̀rọ̀ àwọn méjèèjì ẹ̀ wò ó òun rèé o kí wọ́n state and capital abia ń ya ẹnugun ẹnugun òun rèé o ẹnugun amọ̀tọ̀dọ̀ ẹ̀rìn pẹlẹbẹ sí tọ̀dọ̀ ẹnukẹ́sọ̀ òun rèé lọ́kọ̀kan fọ́kàn. orí yín ti dàrú. máa wẹ̀ kẹ́rin ìwé ètò kòtò. ìrùmọ̀ wọn dàbí gbà ẹnu náà kámẹ́rà bá yọ báyìí ayé wẹ má bi ẹ mọ jẹ kọmọ. bọ̀dá busket hmm, lẹ́gẹ́lẹ́gẹ́ ẹ dákun àyíndé àsonto àyíndé onípàfún <laughs> àyíndé àsonto lábẹ́rẹ́. àyíndé lẹ̀ ń a àwọn ti yé mi torí pé ìwé ìwé yorùbá lábẹ́ ẹ̀ ó ní èèyàn bí àwọn onírà wọn èèyàn bí ègbìn àìgbìn mo ti wá rí i pé àtàyìndé tẹ wá wá bí àtàyìndé wá àyìndé wèrè kan náà jọlẹ̀ méjèèjì torí pé àwọn àyìndé gidi wà táwa mọ̀ àyìndé yìí ń béèrè yìí nǹkan tó fojú mi rí ń bí àyíǹde ah, àyíǹde tó yẹ pé a gbé búrẹ́dì lọ níjọ́ kó ta búrẹ́dì sínú gọ́tà ọjọ́ kó mú fúláwà kó má gbèdéle tàbí kó ta búrẹ́dì kó lówó sọnù àyíǹde jẹ́ kí n jẹ gbèsè ọlọ́run ò ní jẹ́ kí n mọ èèyàn bí àyíǹde mọ́ láyé mi ìdí rèé tí mo fi wá sọ fún pé àkẹ́sọ́ báyìí òun lòpin ọ̀yọ́ wá àsẹ́mi lòpin abẹ́kúta tó bá ti ń pẹ́ tẹ̀yàn bá ń kọ lẹ́tà tó ń ṣe kọ́ máa sẹ́mi kólọ̀m kọ́ máa sẹ́mi kólọ̀m kọ́ máa tó bá yẹ á ṣe fún stop mo wá stop rẹ̀ pé kó má wá síṣẹ́. ẹ dàkún wọlé sóyínká. sẹ́ẹ̀rí mo mọ̀ pé ẹ tẹ̀ nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni káwọn máa lọ sí abẹ́ ìwé ẹ ẹ máa gbé wa lọ sí abẹ́ ìwé sẹ́ẹ̀rí pé gbádùn yín ti dàrú o. olùkọ́ ẹ àdán. ṣé babaláwo ni yín ni tẹ́ máa fi ọ̀fọ̀ àti òwe sọ̀rọ̀. agbọ́n ṣiṣẹ́ lọ́dọ̀ wọlé sóyínká yìí no no kó máa sọ̀rọ̀ kó ní ọtí mi ṣe ní kan tó ń pè factory of bread. ṣe ẹ kò ní iná bread ìyá máa tanná mọ́rí rẹ pé. ṣé kọ́tà wo gangan ni máa da àwọn búrẹ́dì sí time àwọn gbọ́ òyìnbó òyìnbó máa lo gutter you don't speak uh, correct english for him. ẹ ẹ kọ́ sáláńdà o ilé ìdálẹ̀ àbí ilé ìtọ̀dálẹ̀ sí. wọ́n ìwọ ẹ wọ ẹ wọ ẹ kó mi bá. kẹ́mi ah, kẹ́mi ṣú ẹni tó ń da búrẹ́dì sí. síbẹ̀ ilé ló ń mọ da búrẹ́dì sínú gutter kẹ́ẹ̀sì bí wọ́n ebi ti. ìlà ìlà jẹ́ ká lọ jẹ́ ká lọ jẹ́ ká lọ àwọn ẹ̀ tra náà. Ah, this is good and girls in fact ẹ ṣe mọ́kàn mi balẹ̀ ah iṣẹ́ lè ṣe you know ẹ̀rù tẹ kọ́kọ́ ń bà mí Sandra wípé ah, àwọn tí wọ́n tún jẹ́ tuntun ṣe kò sí problem She nígbà tó wá pè mí pé chief àti lando <laughs> ọmọ dáadáa ni ẹsẹ ìpàdé tó máa tọ́jú ẹsẹ. <laughs> <clears throat> this is good. Ah, ah bá wà ní ṣé gbogbo ibi tí a open as chichi kankan lára everybody ṣó ti ń wà òkè. ṣé mo pé eléyìí ò ṣe first time tèmi mú ti wà òkè bá wọn ní. actually o chief i think get better tẹ́tẹ́. and eh? chief ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn client yìí wọ́n really take care wa gan-an tẹ bá rí àwọn treatment ọ̀ fún wa àánú mi ò tẹ̀ expect wọ́n really try gan-an. Ah. <laughs> Sandra ò sọ fún ẹ tún wá rí treatment tó bá jẹ́ pé mark wà around <laughs> ẹ ní fẹ́ wálé. oh my god i ti miss. not to worry ó ti sọ fún mi pé òun kàn ṣeré lọ sí cambodia ni bí tóun bá ti padà so when next ẹ bá máa lọ síbẹ̀ oh god. but chief ẹ̀tọ́ wa kọ́. ní sùúrù náà. sandra sori <laughs> o lẹ́tọ̀ọ́ láti béèrè kan tó yẹn nítorí pé téèyàn bá ń fara ṣiṣẹ́ ó yẹ kéèyàn mọ̀ tó ń ṣiṣẹ́ fún. bẹ́ẹ̀ni. but next time tó bá fẹ́ béèrè irú ẹ̀ máa frown ojú ẹ̀ ó ti lọ́ọ̀kì ojú yẹn jù <laughs> nítorí pé ẹ̀tọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dọ̀hún títí bí exchange hands lẹ́tọ́ ẹ̀ náà land ń bí gbà ó. Sandra ìwọ ló kókò dé ẹ̀ ó ti yẹ kó o sọ fún wọn pé tán bá ti ń land sọ̀hún gbà lẹ́tọ̀ wọn náà land sí bí gbì ṣàlàyé fún wọn. Eh, so no problem but láti lè mọ́kàn ẹ̀ balẹ̀ first thing tomorrow morning Checking out, á tẹ̀ ẹ́ or better still The bá tún wá fẹ́lẹ̀ ẹ lè number. mi ní àká nọ́mbà zinc tó kúrò eight o'clock láàárọ̀ la kẹ máa my boy ní pàápàá pàápàá ìyẹn tún kọ́. kò lè tó yẹn sá trust yẹn kékeré nù ìtọ́lọ̀ ṣe fún yín náà rówó yìí. <laughs> ẹ wá mu ní pálí ṣe mu <laughs> so ẹ ní problem. ẹ mú nǹkan náà aláwọ̀ ti nínú fridge gan náà ta kó rosé champagne ta kó ti jáde azin tẹ mú títẹ wà ókè àbí kí lè fíl. wọ́n lè wá gbé mi lè yín láàárọ̀ la. ah no no not that level ah ah no. ebi burúkú pa mí báyìí. tí àwọn lè wo oúnjẹ ládùúgbò ṣá. ọmọ ní bread kan ló ń bọ̀ yìí o. ní bread ní tòótọ́ o. ẹ ọ̀gá ẹ ló yes sir all right sir Sanusi street okay a ti ń bọ̀ sí sí yes sir. Oh, oh, ok. kí ló ló ṣẹlẹ̀. Ah, ọ̀gá ní àwọn lè ń rob ní Sanusi street. rob kẹ. bẹ́ẹ̀ni just turn turn turn turn turn. ọ́fíìsà àdá fún bẹ́ẹ̀ ṣe dé nígbà tá a ti ń expect yín látàárọ̀ àwọn olórí burúkú ṣòfò dànù ni àwọn náà yìnbọn fọmọ yìí. ẹ wá ṣọtọ ẹ pọ́n yìnbọn pa ṣọtọ. kí ni problem ṣòro pé mo ráyè láti máa pàrọ̀ station ni. Uh, sorry do you have better information. ẹ eh, no no no ah, eh, in fact à ń jáde lọ ni. ẹ ní sùúrù náà jẹ́ kó fún mi ní information. Eh, ẹ wo ọ́fíìsà èmi gangan ni mo pè é torí pé inú ilé ni èmi ń gbé ṣe rí ìgbà táwọn pípú ìdè ah, wọ́n ṣe wèrè gan o wọ́n yìnbọn dànù in àwọn ọkùnrin mẹ́rin ni wọ́n ọkùnrin géńdé mẹ́rin wọ́n wá gba gbogbo ilé káàkiri wọ́n ṣe wàhálà gan kó tó di pọ́ lọ o wọn dọ́dọ̀ tèmi torí wípé mi yọjú wọn lókè ni. kí ló wá ṣe òun. ara àbọ̀tọ́ yìí ló wá bá ẹni ẹlẹ́ni tó ń kọjá lọ jẹ́jẹ́ o. wọ́n tún You're welcome mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ẹ ṣe gan ẹ máa tẹ̀lé wa dé station wa ah. torí ẹ ní láti put one or two statements sílẹ̀. Ah, ẹ jọ mi nílé tẹ̀yìn ibi iṣẹ́ lèmi ń lọ mo kàn fẹ́ kí n mọ ibi tó máa já sí kí n tó máa lọ náà ni. torí pé eye witness ní ìtorí ẹ̀ lẹ́yìn láti tẹ̀lé wa. ẹ ṣé o pé kò ní sí wàhálà. and ọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ̀ yes and you make sure you call the forensic uh, expert kan wá wo corpse ọmọ ẹ. ẹ mú bẹ ẹ mú bẹ kò gbọ́dọ̀ lọ. ẹ má bẹ̀rù ṣe gbọ́ ẹ̀yin ọmọ kò sí wàhálà ládùúgbò yín wọn ṣe ti gbọ́. 咋弄的咋？ my money. Yo. Can I rather give it to me? Yo. Give it to me, that she give it to me. Yo. The way that you want it to me, yo. she make me want my money. Yo. The way that she give it to me, when you give it to, give it to, give it to me. Yo. tó ń tà á kàn gbé sórí center table ìgbà tó yẹ pé bíi jẹ́ bakery center ó kiri lọ òun gbé búrẹ́dì wọnú ilé àbóhùn da ìdè sáà wọ́n ló gbé búrẹ́dì sí orí bíbá yìí tó kọ̀ gbélẹ̀ tí òkè òkè à míwàá ó sílẹ̀kúnlẹ̀ ọwọ́ lé gọ́ọ̀mẹ̀ sí kó búrẹ́dì tó ń tà òní di wàhálà kò tó gbọ́jà jẹ lórí gan mo Ah, ìtasọ́sọ́ búrẹ́dì ọ̀hún jẹ́ kó fẹ́ wùn yàn jẹ ṣíbí dẹ̀ ti fẹ́ sólúwa inú tẹ́lẹ̀ màá gbóná púpọ̀ náà mọ́. ilé ìfẹ́ rọ̀. kí lélẹ́yìí. nínú búrẹ́dì. àìdè àìdè o. ẹ ń mọ̀ pé àìdè àìdè. sá. àìdè. ah bàbá mi jẹ́ àwọn ọmọ. kí ló dé tó ń panic stand where. bastard ó ní láti panic mọ́ product yìí ti àpẹ́ òun ah. káwọlé bí ìgbà tó jẹ́ pé òun mọ ohun tó ṣe so gbogbo bó ṣe ń ru the kiri cocaine ló ń bá Oh no, ọ̀ràn mi ni dáàdi. bẹ́ẹ̀ súnmọ́ bí súnmọ́ bí súnmọ́ bí. no no ah, no mi ò ní no ọmọ my tó bí my o ọmọ bàbá tó bí ẹ o kò sí bí o ṣe lè sá o mọ̀ pé mo ní gbogbo weapons láti fìyà jẹ just come here bí mo ṣe ní discipline tó as an ex soldier tí mo wà principal tó ìwọ lè máa ṣorí burúkú báyìí láti bà lórúkọ jẹ́ o distribute cocaine wọ́n rán mi ní dáadáa. Daddy ẹjọ́ Daddy ẹjọ́ wọ́n rán mi ní. Fight! Daddy ẹ má pẹ́ anybody. Ẹjọ́ Daddy ẹjọ́ amúdá ìyá ẹ orí ẹ burú mi tó wà. Ah! Ah! Màá jẹ́ kó mọ̀ wípé bàbá tó bí ẹni discipline. Hello? Is that police? Is that police headquarters? báwo ni egbògi olóró ṣe dé inú bread. Ah, ọ̀gá gbogbo ẹni mo ń ṣàlàyé fún látàárọ̀ ẹ mi mọ gbogbo pa ẹ mo kàn dé bakery mo lè gbé búrẹ́dì mi mo lè ní kí ìyá ní kí n ṣèǹjà sọ àgbà tí bàbá mi débẹ̀ tó ń yọ egbògi olóró jáde inú ẹ kò mi ẹ ṣàánú mi kò yé mi ọ̀gá. ṣó fẹ́ sọ fún mi pé bàbá ẹ máa mọ̀ ẹ́ tì. Daniel, ọ̀gá mi bàbá mi gbọ́ mi wọ́n dẹ̀ bẹ́ẹ̀ mi kì í parọ́ mi kì í parọ́ mọ́ rí. ó máa da kó corporate tó bá corporate wà bọ́ nínú ìyá ẹ̀ lọ́wọ́ kan ṣùgbọ́n tí ò bá corporate wà jẹ́ bàbá ìyá dáhùn báyìí báyìí. ọ̀gá ìṣàánú mi mímọ́ ọkọ̀ gbà ẹ́. Ah, ẹ gbà mí. èmi ò like kí èèyàn máa parọ́ look at me i'm perfectly trained for this job téèyàn bá dẹ̀ ń parọ́ mo máa mọ̀ you're lying. ọ̀gá ẹ̀ ní sọ́tọ̀ kan fún yín bí mo kọ́kọ́ gba ẹ̀sẹ̀ àdìmọ̀ kan gbé búrẹ́dì bakery ni. Ah! tó bá jẹ́ pé mo lọ́ọ̀gá tó bẹ́ẹ̀ sọ wàá ra jẹ́wọ́ fún wàá sọ nǹkan tó mọ̀ nípa nǹkan tó ní o ṣe jẹ́wọ́ fún honestly wà dé lọ god free. Ah, you you ṣé mímí kọ́ polówó ọjà mi ni mo kọ́ polówó ọjà mi ni mo á ní kí n yàrá yẹn kì í ṣe ìjà sọ mi. wọ́n sọ egbògi olóró di bọ́tà ọ̀rẹ́ yẹn sáré ojú ẹ̀. Kílẹ̀ ẹ̀kọ́ kílẹ̀ ẹ̀kọ́ wọlé kílẹ̀ ẹ̀kọ́ drive problem ẹ̀. Ṣé ọlọ́dọ̀? Let's go. Àyìndé, ìwọ náà wo ayé ara ẹ bó ṣe rí. Kí ló dé tó jẹ́wọ́ lẹ́rọ̀? Ká ló ti jẹ́wọ́ ni, a ní bàtà ẹ tó báyìí náà. O <laughs> mọ nǹkan tó ń pè ní ètè dẹ̀rẹ̀. Ká ló lè ríra ẹni, wàá mọ̀ kó ti jọ àgùntàn. Oh ah! my God. Oh, oh my God. Ìyá ọ̀rọ̀ ọ̀rọ̀ pa ìyá ṣáájú yìí. Dákẹ́ inú ẹ̀. Ọ̀rẹ́ ṣáájú yìí. Wọ́n ní kókó ẹ̀fọ́. Ìyá ọ̀rọ̀ ọ̀rọ̀ pa ẹjọ́. O ò tún fẹ́ jẹ́wọ́ náà. Ìyá ọ̀rọ̀ ọ̀rọ̀ Dáhùn! Ọ̀rẹ́ ẹjọ́ ìlú ọkọ̀ rẹ̀ sọ́rí. wo àtọjọ́ tí mo ti mọ̀ ẹ́ tó ti dé bí báyìí orin ẹyọ kan tó ń kọ náà ni ọ̀gá ẹjọ́ mi ò mọ nǹkan kan pa ẹ̀ mo dẹ̀ mọ nǹkan tí màá ṣe fún ẹ by the time tí mo bá fi ìbọn fọ́ gbogbo ìka ẹsẹ̀ ah! tí movement yẹn wá lọ sí ibi àyà ẹ ah! tí mo gba ẹ̀mí ẹ ìgbà ló tó máa yẹ. ọ̀ ah! àìjọ sáré yẹn wá oh, ẹ jẹ́ wà wọ́n tí wọ́n dé ń tẹ̀ láti protect ọmọ gan lọ́sẹ̀ pa bàbá ẹ̀ it's better now kò jẹ́wọ́ káwa gan kalẹ̀ ẹ̀ pẹ́. in the course of our investigation la discover pé àwọn tẹjọ ń ṣiṣẹ́ bí àwọn náà pa bàbá ẹ̀. Ah! why tí wọ́n ṣe wá fẹ́ jẹ́wọ́. ọjọ́ orí rẹ̀ kí ló ti kù tí wàá jẹ́ ọdún tó tún kù. bẹ́tà jẹ́wọ́. àyìndé àbí kí lẹ ti porúkọ rẹ̀. àyìndé ni o. àyìndé hmm. níjọ́ tí ọmọ ọba mulẹ̀ ní mọ̀ o kì í mọjọ́ tí ó dà á èèwọ̀ sì ni ẹni mulẹ̀ ọ̀gbọ́dọ̀ dalẹ̀ alófiṣẹ́ má jà á atẹ̀wọ̀rọ̀kọ̀ má dànù adífáfúkú abùfẹ́ èèwọ̀ lọ́jọ́ tí wọ́n ń tìkọ̀lé ọ̀rùn bọ̀ wá kọ̀lé ayé wọ́n ní kí wọ́n ṣàkàlẹ̀ bọ́ ni kí wọ́n máa ṣe èèwọ̀ nìkan ní bẹ́lẹ́ tí ń ṣe bọ́ ṣékú ló ń pani ni àbẹ́wọ̀ tẹ́wọ̀ bá pani wọn àpárọ̀ mọ́kú. wò ó mi ní bẹ yìí tó o bá dalẹ̀ tó o bá mú mi yọ pa olórí tó o bá dalẹ̀ tó o bá fomi wẹ̀ yóò gbòdì lára ẹ. ṣùgbọ́n tó o bá ti dalẹ̀ fi ní báyìí lè dìé má bọ̀ oko ìmọ̀ kò sí ohun tí wọ́n o. ayé ẹ máa jẹ jẹjẹjẹjẹjẹ ẹ kò gbé mi gun gbélé ìsanwó sí ẹ tó mojúbà kọ́dá mojúbà ṣẹ̀dá mojúbà olúwo mojúbà olùbọ̀nà mojúbà ọkùnrin ìlú mojúbà obìnrin ìlọ mojúbà àwọn tó ń lọ lọ́wọ́ mojúbà àwọn tó ń bọ̀ lọ́wọ́ ọmọ wájú bẹ̀yìn ìyá mi òṣòròǹgà apanimáwo agún olókìkí òru ajímàkó ń gbèǹgbè ewé rin adódò má pè wú ajípọpárá tó kí omi orí ẹja abọ́mọjọ mọ́rojọ́ àròjọ́ mọ́ májẹ̀bi ọmọ àyìnlélódéwájú yín yìí ọwọ́ amúlẹ̀ kò gbọ́dọ̀ dá ògún kò gbọ́dọ̀ dá gbogbo àwọn yòókù tó bá dà tó bá mú mi kó pa lórí. àṣẹ. tọ́lọ́wọ́ mi wẹ̀ kó gbòdì lára ẹ̀. àṣẹ. ẹlẹ́kọ́ ká bá ti fẹnu sọ báyìí ẹnu ọ̀ká ní kú sí. ọgbọ́ tó o bá ti dalẹ̀ ilẹ̀ ọ̀ da ẹ̀ sọ́pàṣẹ. àṣẹ. ọgbọ́dọ̀ dalẹ̀ o ọgbọ́ gbà omi ayé rè ọ̀yà mu dáhùn dáhùn dáhùn mú omi ayé lòmù ìtọ́ ọba ti ẹ̀ dalẹ̀ pẹ́rẹ́ o gbé gbogbo ọ̀rọ̀ tí Ògún àtàwọn aṣíwájú ẹ bá sọ fún ẹ ó làjànà ẹ jòrò kí mo pé ó làjànà ẹ jòrò bẹ́ẹ̀ ni àjànà ọ̀gbọ́dọ̀ bóró jiyàn ó má jiyàn ni o lẹ́fà wo dá o Ògún bàbá ó ti mòrò. ojú mi dada má dà mí o tí o bá dà mí àbára ẹ̀ ń bẹ̀. ṣé yìí gbogbo àwọn tó dúró sí ibi náà ibi tí mo mú wọn wá rèé bẹ́ẹ̀ ni ti wá mú wọn torí bàbá tó dúró yìí mo gbé wọ́n ṣe ohun tì tó bá dà mí. oògùn ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìkéré gan wọn ń sọ fáfọ́júpọ́jú ọ̀rọ̀ tó bá kàn sí lára fúnra rẹ̀ ló máa yá ìwọ dalẹ̀ tó bá dalẹ̀ wàá mọ̀ pé pẹ́pẹ́yẹ dalẹ̀ lọ́jọ́ sí ni òṣèré orin kan. gbére ogbó àtọ ẹ. bẹ́ẹ̀ ni bàbá ṣẹ̀ṣẹ̀ dé ṣẹ̀ṣẹ̀ lọ ṣẹ̀ṣẹ̀ dé lòun ṣẹ̀ṣẹ̀ lọ làwa kò yé yín ọmọ tuntun kò ń ṣe àkọ́pá àjẹ. kò sí ẹ̀sán ọ̀rọ̀ ń bẹ̀ kó wù dalẹ̀ mo kàn mọ̀ wípé má jiyàn láfa ó dà. ẹ wàá gbọ́ òwe tá a bá kì í sílé a gbọ́dọ̀ kì í síta ẹ má da òun náà o ẹ gbọ́dọ̀ da òun náà o kékeré mùlẹ̀ ò sí ẹ má da òun náà o ó ti di ọmọ ó ti di ọmọ yín ó ti di ọmọ yín má fọ òun má má jiyàn báyìí láfa ó dà kí ló ṣe. Ah, ṣé o get information yẹn dáadáa ṣá. bẹ́ẹ̀ ni sá. lọ pe àwọn other officers wa àwọn apá kan. sí mi dé oh. ah, ọ̀ọ́ àyọmọ mi jẹ́ kó tó mi lọ́wọ́ o àkúnlẹ̀ yan òun làdá ẹ̀ bá àwa náà sọ àwa níjà àyànmọ́ wá ṣe ń ṣe táyé kan ìgè tàbí ní tàbí ní ọjọ́ kan náà àyànmọ́ wá. tèmi tí ó tẹ yàtọ̀ sí tirẹ̀. ó yàtọ̀ mọ́ lọ́jọ́. àyànmọ́ mi jẹ́ ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba àjọkẹ́ ayọba àṣàkẹ́ ọ̀run mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn fans mi ten support mi mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ọpẹ́ mi kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí director mi king of swagger Lukman Raji ah ọpẹ́ mi mú ewa yìí kò lè tọ́lọ́dọ̀ ẹ̀ pẹ̀lú oore tó ṣe fún mi lórí iṣẹ́ yìí àyíndé onípàfùlẹ̀ wò yìí mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn fast with asoto bread fine bread oyè bọ́tà owó mílò mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ mo dúpẹ́ dúpẹ́ lórí pm mi e àtàwọn dop mi kazeem adesina àti damiláyé jimoh aka mugambo òun àti jagaban ọpẹ́ ni fún wọn torí àwọn ẹlẹ́gíṣẹ́ ìṣeṣe lẹ́yìn ẹ̀ mo wá dúpẹ́ lógún àwọn kúrú mi ṣẹ́gun ọmọ ògúnsọ̀yà mo dúpẹ́ lọ́wọ́ everybody látòrí ọláyà igwe dé ajírébi mo dúpẹ́ lọ́wọ́ everybody mo dúpẹ́ lọ́wọ́ àìná gold mo dúpẹ́ lọ́wọ́ aka pàápàá sharp sharp ọmọ làwọn tó ń sọ ọmọ tó yọ tó yọ bọ́tà ọmọ tó yọ bread. oh o ju àyànmọ́ la ṣe fẹ́ ṣe ẹni wa la fẹ́.

told me long.